وشر الأمور محدثاتها وكل محدثة بدعة أتتفهم الله أبا أتترى كات الأفوان محمد اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أتتفهم الله أبا سبحانه وتعالى léyìí tí ó tún fi àánú rẹ̀ tí fi dá wa padà sí ìjọba wa ní òní ọjọ́ kẹta nínú oṣù shaban ẹgbẹ̀rún ọdún kẹrin àti ọgọ́rùn ọdún mẹ́rin àti mẹ́rin asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí ìṣesí wa tí à ń kà fún wa ní gbogbo ojúmọ́ nínú. كتاب الآدب المفرد للإمام البخاري رحمه الله gbẹ̀yìn ẹ̀sìn rí ìkọ̀sẹ́ ni wọ́n ní tíra lọ́wọ́ náà yìí ẹ ti sọ́nù ni ẹ́ yìnbọn ọ̀kẹ́ agágá kí gbogbo wa pátá là ní tíra lọ́wọ́ wọ́n ní ojú ọ̀nà tí ó ń sọ pé mọ̀nà asbaha aminan fi sirbihi ẹni tó jí. lẹ́ni tó fọkàn balẹ̀ sí ìsìnrìndìhì láàrin ìjọ rẹ̀ láàrin ara ilé rẹ̀ ó jí lẹ́ni tó fọkàn balẹ̀ láàrin àwọn ara ilé rẹ̀. أن حدثنا بشر بن مرحوم حدثنا بشر بن مرحوم قال حدثنا مروان بن معاوية عن عبد الرحمن أبي شميلة الأنصاري القباني عن سلمة بن عبيد الله بن محصن الأنصاري عن عن عن النبي صلى الله عليه وسلم قال من أصبح آمنا في سره معافى في جسده عنده طعام يومئذ وكأنما حيزت له دنيا nínú ọ̀nà àbáwọlé tí àtọ̀wọlé lónìí náà ní báàbù ojú ọ̀nà kan tó ń sọ nípa mọ̀nà asbaha amina ẹni tó jí lẹ́ni tó ní fọkànbalẹ̀ fi sùdíhi láàrin àwọn aráalé rẹ̀. hadithi yìí wà hadithu hasan lọ́gẹ́rìhì hadithi yìí dé daraja hasan fún ẹgbàá wa mi. wọ́n ni torí àfi ti ọ̀rọ̀ yìí sálámà bọ́nà ọ̀rẹ́ ìdẹ́láhì wà mẹ́ hàdà rọ́jùl majhud àdìsí imaamu tí tirimisi lọ́fà yọnu kitabu zuhud ibùnú májà náà fà yọnu kitabu zuhud bábà kọ́nẹ́à ṣùgbọ́n nínú àdìsí abdullahi yìí ní ẹ̀rí jẹ́mi nsómi nínú adisi abdullahi ibn umar inda tabarani ilmu jami ala awsam. ṣùgbọ́n náà ìgbà wa tiẹ̀ náà inú àfìsí yẹn náà ọ̀rọ̀ wà ń bẹ̀. tèmídé hadith yìí sáde daraja hasan pẹ̀lẹ́ rí jami nsómi. wọ́n ní tábà lọ wọ silsilatu sahiha lil imam al-albani rahimahullahu ta'ala abba níbẹ̀ ní hadith ẹgbẹ̀rún méjì ọgọ́rùn-ún mẹ́ta àti méjìdínlógún two thousand three eighteen. Ah, hadith náà lọ lọ báyìí wọ́n ní bíṣẹ́ bọ́n mọ̀fún hadathana ọba wa sọ̀rọ̀ ó ní pé marwan bin ma'awiya ìyẹn náà bá wa sọ̀rọ̀ kọ́wọ́ ìwà látọ̀dọ̀ abdulrahman bin shumaila al-ansari al-kubai wọn látọ̀dọ̀ salamata bin ubaidillah bin mihsan al-ansari ìyẹn náà sọ kọ́wọ́ ìwà látọ̀dọ̀ bàbá rẹ̀ ẹni bàbá yẹn náà sọ kọ́wọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ náà nìyí o ó ní mọ̀ ní asbaha aminan fi sirbihi ẹni yòówù tó bá jí lẹ́ni tó ní fọkànbalẹ̀ fi sirbihi lọ́dọ̀ àwọn aráalé rẹ̀ mọ̀áfàn fi jasadihi tó tún wá ní àlàáfíà lára rẹ̀ yẹn ni pé ó ní àlàáfíà lára rẹ̀ ó gbádùn lára rẹ̀ àìndàhù tọ̀ àmúyáwó mìíràn. oúnjẹ odidi ọjọ kan rẹ̀ dẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ irúfẹ́ ẹni tí ìṣesí yìí pé sí lọ́dọ̀ fọ́kà ànàmá ṣéyìnzàtìláhù dúnìyà ẹnìyẹn dàbí ẹni pé wọ́n ti fi ayé ta lọ́rẹ̀ ẹni tí gbogbo àwọn nǹkan yìí pé sí lára asùbàhà hafi tẹrùbìhì amina ó jí láàrin àwọn aráalé rẹ lẹ́ni tó fọkàn balẹ̀. kò sí ìpayà fún mọ̀áfà fi jasadihi ara rẹ̀ tún lálàáfíà àìndàhù tọ̀hámù yawmihi oúnjẹ ọjọ́ kan rẹ̀ ti ọ ọ wà lọ́dọ̀ rẹ̀ irúfẹ́ nìyí kàánàmà hẹ́ẹ̀zàtì láhùtúnìyà bí ẹni pé wọ́n ti kó ilé ayé jọ fún irúfẹ́ ní báyìí. hadithi yìí nínú àgbọ́yé tá a bá ń òun náà ni hajjatul abdi fi dunya bùkátà tí ẹrú nídìí láyé ń bí báyìí òun náà ni àlẹ amúnú wàlìkìfàyà ìnífọ̀kànbalẹ̀ kí nǹkan déèyàn ọdẹ lò ó tóyàn fọmọ mẹlẹkẹ hùmẹ ẹni ọba ní kápá ọ̀fọ̀kànbalẹ̀ àti gbígba tító fọkọdì mẹlẹkẹ dunya bí àṣírí ha ọ̀ńdọ̀ òun ti ní kápá nípa ayé nìyẹn pẹ̀lú bí gbogbo ayé ṣe tó ọjọ́ ọ̀nà mi nìyí ọjọ́ ọ̀nà ẹnu àbáwọlé mi ẹnu ọ̀nà àbáwọlé mi ọgọ́rùn-ún kan àti méjìléní ogójì báábú péébì náà ọjọ́ ọ̀nà ti ń sọ nípa péébì náà kínú èèyàn dùn àdídùn ẹ̀mí àdùnmáàtẹ̀mí náà. àtẹ́sánà ìsmail bùnà ábí ìwáyé ọ̀rẹ́. حدثني سليمان بن بلال بن عن عبد الله بن عن عبد الله بن سليمان بن ابي سلمه الاسلمي انه سمع معاذ بن عبد معاذ بن عبد الله بن حميد الجهني يحدث عن أبيه عن عمه أن رسول الله صلى الله عليه وسلم خرج عليهم وعليهم أثر غسل طيب وهو طيب النفس وهو طيب النفس وهو طيب النفس وظن وظننا وظننا أنه ألم بأهله وقلنا يا رسول الله نراك طيب النفس قال أجل والحمد لله ثم ذكر الغني فقال رسول الله صلى الله عليه وسلم ثم ذكر الغنى ثم ذكر الجنة وقال رسول الله صلى الله عليه وسلم إنه لا بأس بالجنة لمن لمن اتقى وصح وصحة لمن اتقى وصحة لمن اتقى خير من الجنة وطيب طيب النفس وطيب النفس من من النعم. أنا إسماعيل بن أبي ويس حدثنا ìyẹn náà sọ wípé suleiman bin bilal hadassani ó bá mi sọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ abdullahi bin suleiman bin abi salamata al-aslami ọlọ́run gbọ́ mu'adh bin abdullahi bin khubaybi al-juhani yuhadithu ìyẹn náà mọ̀rọ̀ wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ọlọ́run wá látọ̀dọ̀ ń kú rẹ̀ yìí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kharaja alayhim wa alayhi asaru ghusli wọn lànà sọ̀rọ̀ sọ́lám ó jáde sí wọn jọ kan orí pa ìwẹ̀ ó sì wà lára rẹ̀ wàhùwà pọ̀yìbò náà lẹ́ni tí inú rẹ̀ dùn. فظننا أنه ألم بأهله ha àwọn lérò yìí pé àkójọpọ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú aráalé rẹ̀ tó dùn mọ́ ẹlẹ́mìí. فقلنا يا رسول الله àwa la fẹ̀rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba nẹ̀rọ kakọ yìíba náà a rí i wípé inú rẹ̀ dùn kọ́lá ajal anábì níbẹ̀ ni inú mi dùn inú mi dùn walhamdulilah ọpẹ́ ní fọlọ́n túmọ̀ lókèrè lọ́gìnà lẹ́yìn ìgbà yẹn wọ́n ti wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rírọ̀ ọ̀rọ̀ wọ́n ń sọ ọ́ létí àmì sọ̀sọ́lẹ́nu ìwọ̀n tó jíjẹ́ ọlọ́run wá fi dá ọ lóhùn nìyí pé ìnáwó làbá sàbìlọ́rìnà òbúrú kéèyàn rọrọ̀ límọ̀nì tákọ̀ fẹ́ni tí bá ń páyà torí pé ẹni tí ń páyà ọlọ́run ló lè rí ọrọ̀ ní òrì lò ní ó pa sí mẹ́. wọ́n fi hatu límọ̀nì tákọ̀ àti wípé àlàáfíà ẹni tó lè rí lò dáadáa náà lẹni tí bá tún páyà ọlọ́run àti ìpè wàhálà láàfin àfẹni tí ń páyà ọlọ́run ọba khairun minal ghina ọlọ́run ju kéèyàn rọrọ lọ. wọ́n pín ibo nẹ́fṣí àti pé kínú yẹn wá dùn kárí yẹn yá minan ni'ami ọwà nù dára. wọ́n nígbà tí wọ́n rí òjijì ọlọ́run lórí ìṣesí yẹn wọ́n á ní a pé nù rẹ̀ ń dùn rí ànẹ́bí ànẹ́bí níbẹ̀ ni ọpẹ́ ní fọlọ wọn wá ń sọ̀rọ̀ nípa rírọrọ òṣìṣẹ́ Ọlọ́run ní kò burú kéèyàn rọrọ kéèyàn bá ẹni ọba bẹ̀rù Ọlọ́run lè rọrọ àti pé lílálàáfíà àfẹni tó bá páyà Ọlọ́run ó lóore ju kọ rọrọ lọ kínú ìyẹn wá dùn mínà ní àmì ìyẹn náà wà nù kíni o ọ wà nù dẹ̀ra tábàwò hadith yìí àríwí hadith tó lálàáfíà ni imam ahmed fayọ ibùdó májá nípa ọ̀rọ̀ tijarot ọ̀rọ̀ owó ojú ọ̀nà tí ń sinú jókòó lórí kíni ọ eh, kíkó nǹkan jọ lọ́nà aláàlì ah, hakim náà tún fàdí fi yọ wọn ní tábà lọ wo eh, silsilatu sahiha akàn nínú ẹ ní hadith ọgọ́rùn kan àti mẹ́rin lé ní àádọ́rin ah, one seventy four hadith yìí inú àgbọ́yé tá a bá ń bẹ̀ òun náà ni pé al-ghina biduni taqwa sababun lil halaki wal fasad ìrọ̀rọ̀ láì ní bẹ̀rù ọlọ́run okùnfà parun ní àtibàjẹ́ ẹ̀rí pàwọn tọ̀hún máa ń sọ pé owó ni kẹ̀kẹ́ yìí rere òun náà sì ní kíni o gbòǹgbò ẹsẹ̀ lẹ́hánná taqwa torí bẹ̀rù ọlọ́run tá a wíyè wasilatun li izalati li hammi waliya atẹ́gùn ni téèyàn máa ma fi gbé ìbànújẹ́ kúrò àti ìjà kan ọmọ jìlẹ̀kùn lil khayr ó dẹ̀ máa forí fún yẹn wọ́sọ̀lá àti dáadáa eléyìí ẹja gbọ́ àkọ́kọ́ tá a rí nu hadith yẹn àgbọ́yé kejì òun ni pé àfihàtú máa taqwa ìlàlàáfíà pẹ̀lú payà ọlọ́run àwọnùn àlàlẹ̀ ìbáyàdàsí àtìlẹyìn ní máa ń jẹ́ lórí kíni o lórí ìjọsìn wọ́n fi àtúmọ̀ àlefa kọrí kíyàn lálàáfíà kó sì tún tó sì khairu min al-ghina ọ̀dẹ̀ lóore ju kíyàn rọrọ̀ lọ àlẹ́ àárí anitẹ́kùwà ọ̀rọ̀ tó ti pé kò ní níbẹ̀rù ọlọ́run ọba nínú. ẹ̀rí ìkẹta náà fàdílà òun náà ní pé tí ìbò náà kínú èèyàn dùn kó wà àtàlẹ ìbẹ̀rẹ̀ ẹ̀ òun ní kéèyàn kọ́ sọ pẹ̀lú mọ̀ wọ́n mọ̀ há sí ni láfààní àtàwọn ọṣẹ́ rere ọ̀túrú ìdùnnú táwa wíyẹ wọ́n mí náà tọ́ fi kele tọ́ a níbi kéèyàn ti kún kẹ́ tẹ̀lé tọ́lọ́ nínú dara ni èyí ti pé yẹ́n bó ṣokòrò àléhà lillahi subhanahu tọ́yẹ kí yẹn dúpẹ́ lé lórí. àtúnwò ni ọ̀rọ̀ àníṣòṣọ́lá yìí ní tọ́ka sí pé àní kò burú kéèyàn rọrọ̀ kéèyàn bá níbẹ̀rù ọlọ́run. ìwà alálàáfíà fẹ́ni tó bá páyà ọlọ́run ó lóore fojú kọ́ rọrọ̀ lọ ìyẹn ni pé ọ̀rọ̀ tí ò níbẹ̀rù ọlọ́run bá ní. kínú yẹn wá dùn gẹ́gẹ́ alára kárayá mínà ní àmì ìyẹn náà wà nínú ìdẹ̀ra. lábẹ́ àdùnmọ́ ẹ̀mí yìí حديث مي داتو يا قرمة ميجي أخبرني إبراهيم بن المنذر حدثنا إبراهيم بن المنذر قال حدثنا مع حدثنا معا عن معاوية عن عبد الرحمن بن الزبير بن نفيل عن أبيه عن عن النو عن النواس بن السمعان الأنصاري أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال البر حسن الخلق والإثم ما حك في نفسك وكرهت أن يطلع عليه الناس أنا إبراهيم بن المنذر أخبرني أفمنيرو أو أني معنو ọba wa sọ̀rọ̀ yìí pọ́wọ́ alátọ̀dọ̀ màáwíyá màáwíyá náà lọ́wọ́ alátọ̀dọ̀ abdulrahman bin jubair bin nufair ani abi látọ̀dọ̀ anawas bin samaani ansori ọlọ́run bí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam léèrè ánìlì bẹ́ẹ̀rì nípa kíní ń jẹ́ rere wàlí ismi àtẹ̀sẹ̀ fàkọ́ọ̀là ọlọ́run sọ sọ́láwá dáhùn pé àlìbẹ́rù irun tí ń jẹ́ rere ọ̀sùn olùkọ́lù òun ni wà dáadáa wàlí ismu àwọn arìnrìn tí ń jẹ́ sẹ́ mọ̀ hákàfì nàfíkà òun ni ohun tí ó ń lọ sí ń bọ̀ lẹ́mìí rẹ̀ wọ̀kẹ́rì dá àníyàn sọ́rí àléhìn tí wọ́n gan wàá nífẹ̀ẹ́ sí káwọn yẹn yọ ọtí ọ nígbà tó ń ṣe. ẹ̀ṣẹ̀ nìyẹn a rí i pé hadith yìí àti wí ṣáájú tábàlọ́wọ́ hadith ọgọ́rùn-ún méjì àti márùnléláàádọ́rùn two ninety a ti rí àlàyé rẹ̀. hadith mi lábẹ́ báàbù yìí wọ́n ní haddathana amr bin aoud. haddathana amr bin aoud ọ̀lì àbárànà àbárànà hamad عن ثابت عن انس قال كان النبي صلى الله عليه وسلم أحسن الناس وأجود وأجود الناس وأشجع الناس ولقد فزع أهل المدينة ذات ليلة فانطلق الناس قبل قبل الصوت قبل الصوت فاستقبله النبي صلى الله عليه وسلم قد سبق قد سبق الناس إلى الصوت وهو يقول لم تراعوا لم تراعوا هو على فرس لأبي لأبي طلحة عري لأبي طلحة عري عري ما عليه سرج وفي عنقه سيف وقال لقد وجدته بحرا بحرا لقد وجدت بحرا أو لقد وجدته بحرا لقد وجدته بحرا أو إنه لبحر آه حديث إليه أنا عمرو بن عون حدثنا آه عمرو بن عون نوى عزقي حماد فواني رقع على طرف ثابت ثابت نالهم بقى على طرف أنس بن مالك رضي الله تعالى عنه آه أني النبي صلى الله عليه وسلم أحسن الناس òun ló fi وين؟ da jù النبي صلى الله عليه náà jọ ànábì sallallahu tábà láwọn èèyàn ń tọrọ àníṣe sálá ló fi ń tọrọ jù wàá ṣìjà àníṣe àníṣe sálá yìí tó ń sojo òun ló láàkín jù nínú gbogbo àwọn èèyàn wọn ni wọn làkọ fásitì ha ahlul madina ti zá àtàlẹyìnlá ìbẹ̀rù káti ẹ ti dé báwọn ará mẹdínà lálẹ́ ẹjọ́ kan fàǹtọ́lá kọ̀ọ̀nẹ́sù kíbalà sọ́ọ̀ àwọn èèyàn wa ń lọ síbi tán ti ń gbóhùn bẹ̀rù yẹn. astaghbalahum an-nabi ànábì ni wà ń pàdé wọn. ọmọ ìyàgbọ́ ànábì ti lọ tipẹ́tipẹ́ tóun ti wà ń bẹ́. àwọn ń lọ síbi wọ́n ti ń gbáriwo àwọn sọ̀sálàwà òun ní kí wọ́n káàbọ̀ pé ẹ káàbọ̀. ọ̀dì sábà kan náà sàìlà sọ́ọ̀tì àní sọ̀sálà ti gba ọjọ́ gbogbo àwọn yẹn lọ síbi ohun yẹn. wa huwa yaqul ẹ̀hún ti ń sọ fún wọn nìyẹn ìpìlẹ̀ ń tọ́ àrùn ìpayà ò lè jẹ́ ti yín ha ìpayà ò lè jẹ́ ti yín ẹ̀mí ju wọn là nẹ́sọ̀ sẹ́láwì wọn là nẹ́bí dẹ́ wà lórí abo ẹ̀sìn kan tó jẹ́ ti àbò tọ́lẹ̀ ha ọ̀rùn yìí kò sí gàárì kankan lórí rẹ̀ mọ́ àlehi sárùjù wọ́n fi ọ̀nà kìhì fi dàkọ́ ìgbà yìí bá tẹ̀ jáájá. ọ̀kọ́ ọ̀la afáwa ni làkọ́déwájà tó hù báhàrọ̀ ó ní mo rí yípa ní sọ̀sọ́lá ibùdó ni àwọn ìnáwó làbáhàrọ̀ àbẹ̀tẹ̀ kọ́ mo sékè mo dẹ̀ búra mo ń fìdí ẹ̀ múlẹ̀ yípa ní sọ̀sọ́lá ńkọ́ ibùdó hadithi yìí a bayanu shaja'atihi sallallahu alayhi wa sallam ó ń sàlàyé wọn bá ní sọ̀sọ́lá balógun ni. òun náà ni ó tún sọ fún àwọn tó jà kẹ́ jẹ́ ká sọ dání àwọn sọláwó kì í sí yẹn bẹ́ẹ̀ káàtì ẹ̀ ní ìgbà sí fáwọn sọláwó gẹ́gẹ́ bí kọ̀mándà kọ́kẹ́ máa pa ẹ̀ irọ́ wọ́n máa lọ sójú ogun kan àwọn tó pa kan yẹn rí fáwọn eléyẹn àti bí ìbùkún ẹ̀ ṣe tó àti mọ̀jísà àmìyanu tọ́dẹ̀ wà fánu sọ̀tẹ́lá. bákan náà ìkejì náà àgbáyé tábà nù hadith yìí òun ni ọlá sábùkù ìnsáni ta àṣìyà bí nàbíyí alkarim. gbígbáwájú táwọn èèyàn máa ń gbáwájú láti lè fi sàwọn fọ́sà níbi sallallahu alaihi wasallam láti lọ wo kí ni ìró àwọn ọ̀tá. ẹ̀rí àti ni àìgá à ó lé lọ́rọ̀ tó wà lẹ́yọ o níyàwó ọlọ́mọ tí wọ́n bá ti ẹ̀bọ́ bò lọ́rọ̀ ìyàwó rẹ̀ ẹni orí yóò dilé tí wọ́n bá bọ́ ọmọ ẹ̀ ẹ̀rí wọ́n ní wọ́n tún jẹ́ oyè ń bẹ fún kéèyàn tètè gba wájú tí bá fẹ́ ka asiya bin nabi yi sallallahu alayhi wa sallam láti lè fi sí láti lọ ọmọ kí nìró àwọn ọ̀tá tí wọ́n bọ̀ wá sájà bá wa ni ní ẹ tètè múra. ìkẹta náà àgbẹ̀ dábàá nù hadith yẹn òun náà ní jawazul ghazwi ala al-faras al-musta'ab. èèyàn lè yá ẹṣin lọ́jà. ìkẹ ẹ̀sáré yá mi bí rúbán sọ̀sálà ń ṣe síjọ yẹn ìpayà fẹ́ mú àwọn ará Mọ̀dínà àdébìdẹ́lá láṣẹ Mọ̀dínà nígbà yẹn ó ń darí àwọn mùsùlùmí àwọn míín náà tún wà lábẹ́rẹ́ tí wọ́n ṣe mùsùlùmí. ẹ̀rí kó jíjẹ ọlọ́run ó sáré yá nǹkan ẹ̀gún ti àbí tọ́lá. àti ibi àtúnfẹ́ kíyẹn máa so idà kọ́ sọ́rùn láti fi kọ́ sànú sọ̀tọ́lá. ọ̀yàn pé báwọn àwọn ẹ̀yà yín ti máa ń ṣe ṣùgbọ́n jẹ́ ìgbẹ́ táwọn kẹ́ máa fi ń ṣe bí wọ́n bá lọ jẹ polóko tẹ́ tí wọ́n sọ pé àwọn tún lù yẹn ìyẹn kan ni. wọ́n yẹ kíyẹn máa mo bí súnà ẹ̀ làwọn tún fẹ́ lò àwọn ọ̀yà yín lókè lọ́hùn gbogbo náà kọ́ ọ báyìí tọ́ bá ti di pé gbogbo ẹ̀yìn pọ̀ mọ́ra wọn báyìí kálukọ́ máa kọ́ bọ àárín ọkọ̀ àárín máa ń fi ọ̀bẹ ni wọ́n yọ jáde yẹn. wọ́n fẹ́ kí yẹn so yàní ìdá kí yẹn fi kọ́rùn ta asiyan bin nabiyyi sallallahu alayhi wa sallam ìka àyè bá a mọ̀ tọ́ bá dìjà ká má sà ẹ̀rì pé báwọn ṣe ṣe nìyẹn pé tọ́ bá délẹ̀ tán kò ní ìdí kéèyàn àkọsí ohun tí ń bìbọn ọjà kó lè lè wá fún mọ tó fi jà sí gan ó lè wó kòtì ó pọ síbù ńgbà mi pé kí n di ẹ̀kan lóko wọn gbà tí atiláwí yẹn bá ti wà lọ tó gbé kọrùn kíjà máa ṣẹlẹ̀ lọ lóko. kẹrì àti eléyìí tí ẹ bá ìlànà táwọn ń gbà lò àti súnmẹ ààrẹ ọ̀nà ìsìnbáàbò afẹ́bẹ̀ sákọ̀ lódì ẹ̀ àṣàyè fèfèlè ọ̀nà ọ̀pẹ̀ ìmáa للنبي صلى الله عليه وآله وسلم لدل يبيسا وقوز عن عليه السلام so حديثي حديثي في قول الله فياني أخرجه المصنف في الأدب نبي وسلم باب حسن الخلق والسخاء وجوانا ذنب ذنب باي واريري أطوري هذا أنه صحيح مسلم في الفضائل níbi tó ti ń sọ nípa akin tánu sọsálàm akin tí ń bẹ fún anabi sallallahu alayhi wa alihi wa sallam hadithi mi tún nìyí tó ìmúra yẹn náà ni wọn ní ká máa palẹ̀ wọn mọ́tò àti pé ìyẹn gbọ́dọ̀ níbi ìfọ̀pá àyíbá àwọn èjò lè wọlé ọ̀rọ̀ pọ́pá yẹn ni àwọn inú sàfẹ́ lò lọ́ fi mú pọ̀pá káàkiri mú pọ̀pá káàkiri wọ́n wé láwà ní dágbọ́n wọ́n máa mú pọ̀pá káàkiri ẹni làwọn fẹ́ sọ pé àwọn fẹ́ lò lọ́ba dùn ní pọ̀pá kiri láì lérò ìjọ wọn sì fi ń pa láì pé tó ti jẹ́ ọlọ́run bá fẹ́ lọ sí ìgbọ̀nsẹ̀ afáwọn náà sì máa ń gbé pọ̀pá tẹ̀lé wọ́n sì tún bá gbé àgé ọlọ́run gúngùn tó máa fi sábà àgbè tẹ̀lé àwọn ọmọ bọ́yá wọn náà ń lọ ń lọ sí gàdá àti pé láàrin ìlú tí ètò ṣe ní gbó láàtọ̀ pápá dé nínú àwọn nǹkan tó kù díẹ̀ kọ́lọ́wọ́n bá lè kẹ́lá kọ́ sànù wa ọ̀rọ̀ òye fífọ̀ wa nísẹ̀yìn ọ̀rọ̀ kò yé wa rárá rárá bí tí wù kọ́mọ. àdéhùn ti ń bẹ lára wa ìjà ìgbárata nípa èèyàn kan lásán ní ń bẹ lára wa àwọn òsì níyé máa sọ. Yúnúsà ọ̀dà lásán ni àkídà tí Yunusa gbé dání sódà ìlànà tí Yunusa wà lórí ẹ̀ sódà àwọn máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn gbogbo ohun tẹ́lẹ̀ mi ọ̀sán kí n máa jà sí ó bóbi sùn ó ṣe kiri ah, óbi bí bá sùn bò ó kéèyàn bóbi sùn ẹ̀sẹ̀ ni sálẹ̀ fi wé ṣeré alẹ̀ fi wé bídà afáwa. Ah nínú àwọn afa sẹlẹf wọn ni ihun tó wu ìbílísù jù lọ́dún yẹn òun ni pé kéèyàn ṣe bídíà ó wù ju kéèyàn dẹ́ṣẹ̀ lọ ẹni tó dẹ́ṣẹ̀ nìyí yìí ó lè túbá ẹ sì lè pé báyìí báyìí kó ti lè ya ìhẹ̀nẹ̀ tó yóò gbà pẹ́sẹ̀ ṣùgbọ́n ní bídíà a máa fìdí ẹ̀ múlẹ̀ láti sọ pé gbogbo àwọn tí wọ́n fẹ́ sọ pé àwọn àwọn àwọn ń ṣàtúnṣe àtúnṣe bù wò lẹ́sìn ẹ̀ ìjà lọ ṣàtúnṣe ọ̀rọ̀ àkídá pé ọyá yunusa àtàwọn ẹni tó tẹ̀lé kílẹ̀ ń sè kílẹ̀ ń sè níbi dẹ́wà yìí ìyẹn lọ́yẹ ká yiri wò níbi kíní yìí kíní yìí ṣe bẹ́ẹ̀ sì ń ṣe gbé wá ni sẹ́ẹ̀rì pé ṣíríkù lélẹ̀ sẹ́ẹ̀rì pé bídíà lélẹ̀ wọn ó kó yẹn lóko ìbówù wọn ni wọn fi ń tẹ̀lé lóko òṣèwọ́n á mú àbúrò tèmi àbíkọ́ á mi àbíkọ́ fèmi lọ. so bẹ́ẹ̀ lè o ti kọ́kọ́ rí pé nkẹ́kẹ́ ò tiẹ̀ yé wa gbogbo ẹnu mo fi ń sọ àgbọ̀n kẹ̀kẹ́ yé gbogbo nǹkan tí ọ̀kẹ́ lákẹ́ wàá bá kí ákẹ́ wàá padà rí pé yẹn kẹ́ ń fàṣìkò sòfò lásán tí ò wúlò ọ̀dà nísìnyí ah wọ́n ní wọ́n sọ pé àwọn ọmọ pa òsámọ̀ wọ́n bá pa òsámọ̀ ẹgbẹgbẹ̀rún òsámọ̀ ni ó dìde. bá pé yúnúùsì yúnúùsì fẹ́ gbógun lé ẹfẹ gbógun tì tí inú sùn bá kó mbẹ ẹni tó máa burú ju inú sùn lọ máa dìde ọdìdẹ náà ó lè jẹ bẹ́ẹ̀ náà ni ó sì ti yọ ẹ wọn àwọn boko haram nísì abákàsí ká díẹ̀ díẹ̀ láti ju láti jọra wa lọ nínú ọjọ́ orí ọ̀pọ̀ padà wáyà forty two ilé ògbègbè forty five títí di ìgbè forty five forty two náà ọgbọ́n kò sí ìgbè forty five abákàsí ẹ ti wá wò bó ṣe fún nàìjíríà nìkú ikun mú ọ̀tún nàìjíríà bọ́ sí tòsí lórí òun yẹn nìkan. olóhùn kọ́kọ́ mọ̀ yìí pé ó dùn lójú pé mọ̀ ní ọ̀pá àwọn náà. onísìnkún ìbọn wá pa àwọn èèyàn ò ohun tó yéwu ni pé tẹ́lómi ọba ẹni tí ọba tún dìde lẹ́yìn òun wọ́n gbọ́dọ̀ lè jù ú lọ. nítorí pé yusuf tọ́jọ́ ga o sólè tó bóun ṣe lọ sọ pé kí láburú má ti bẹ̀rẹ̀ ni tí láburú bá bẹ̀rẹ̀ tá a bá fẹ́ yanjú ẹ̀ yẹn yẹn nǹkan ìyẹn gẹ́gẹ́ lọ́yẹ òun ni òjò ní ìtumọ̀ lórí pé àákẹ́ ń kórì náà ni gbogbo bá ti ń ṣe wàhálà gbogbo àwọn ẹni tí ò gbádùn náà àwọn ní ọ̀sán pé àwọn máa sọ̀rọ̀ yẹn àwọn ẹlòmíín ṣe òun yóò inú náà ó bó sùn ẹlòmíín náà ń ṣe fídíà àwọn fídíà pélépélé òun yóò ó bó sùn ṣé ọ̀rọ̀ obìnrin bá fẹ́ bó sọ fún ṣe nùtọ́dẹ̀ sì dára lójú ni pé ndí bá ń sin lọ tí ò sùn kú lórí bẹ́ẹ̀ sí àtìlá ọlọ́run. yẹn wa káyé kẹ̀ máa dára wa láàmú ká máa bàbá ń sọ báyìí nù ká ìkejì inú tàdé sínú kan àwọn tí inú tà ṣe lòun náà ni ó ti di pé pípọ̀ wa kẹ́ àgbọ̀n kẹ̀kẹ́ yé. láwọn àní tó wé dágbọ́n ẹ kọ̀ọ̀kan bíi pé kílẹ̀ àwọn nǹkan tó yẹ ká máa yanjú ní nìkéésì ìranu pé ọyá ẹja wo òfin ẹja tó fi ṣe òfin wo lòfin bú sómi nǹkan tó ń bẹ lẹ́yìn òfin dé ọdún tó lọ́wọ́ tó wà náà lọ́wọ́ àti súnà tó ṣẹlẹ̀ òfin àníkóbi ìlóko kí ni kílélẹ́ ní ìtumọ̀ wọlé lẹ́yìn ẹ̀mú jáde fún wa. láwà ní àwé dágbọ́n kí ló fẹ́ fi báàkì ẹ̀ nínú àwọn lẹ́tà tẹ́mi kọ sí ń jẹ lónìí yẹn ẹ wá ṣe tẹ́lẹ̀ ní ẹ̀yìn tó àbú ẹ̀yìn rí àti wá máa dùbẹ́ lówó ẹ dákun sọ̀rọ̀ nìyẹn àwọn lọ sọ́ni òkò kan kan náà ọmọ ẹ̀yìn náà ti kó ń bẹ ọ láwọn lọ sọ́ni òkò kan àwọn awò wọn wé débẹ̀ sọ̀rọ̀ nìyẹn hadith tó sọ̀rọ̀ ń pará wà ní àwọn eléyìí tó sọ̀rọ̀ tahnik hadith zayin kò lálàáfíà rárá lótìtọ́ lódodo tá a bá lọ ka zadul mi'ad èyí ò rí tí eh, sheikh nalala ibn Qayyim rahimahullah tí wọ́n rú gbogbo ẹ̀ wọ́n sáré sọ̀tẹ́lá àwọn ọ̀nà tí wọ́n gbà fúnra ẹ̀ ń máa ń ṣe tàníkì kí ni wọ́n fẹ́ ti báàkì ẹ̀wọ̀n rí. àkọ́kọ́ yẹn jẹ́ eléyẹn náà pọ̀pá àyẹ̀jú ẹ̀ àkídà ìkọ́ nígbòdì fáwọn ẹni tí wọ́n sì yẹn ni wọ́n ní kọ́ wá ogọ̀ ni tó tóun náà sọ pé kí ni ìgọ̀ ogọ̀ wù yìí àkídà ìkọ́ àti mùsùlùmí tó ń kó kí àyẹ̀jú eléyẹn náà ìgbésẹ̀ lè yí wà ń bẹ́ẹ̀ kíkó àwọn èèyàn jọ síbì kan kí ni kí ni wọn tó fẹ́ fi báàkì ẹ̀. ló fi já sí pé gbogbo nǹkan tó wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mẹ́nìhàjì kí lẹ̀ ń ṣe nìkan kò ní ìtumọ̀ sí wa. ìlànà ọgbọ́bìn sùn agbóbìn sùn àbá sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n lè kówó jẹ ẹni tí ọ̀lọ́ ká burú bíi tí nísàlá kò máa kówó jẹ ẹni tí ọ̀lọ́ bíi tí nísàlá kò bóbìn sùn ẹ̀fẹ́ ni tílẹ̀ bá mọ́ báyìí. àwọn oníbàárà ò ń tó torí bẹ́ẹ̀ nǹkan tó yẹ ká máa yẹjú ni ẹ ká sì máa mọ̀ yàtọ̀ ká fi yàtọ̀ sáàrin ká mọ̀ pé kíní ní nìyí kò láforíjì ibi dáàdi pọ̀rọ̀ tẹ̀ ti yípọ̀ márùn yẹn lójú pápátá bí o ṣe pé mi tún wà àhídà tí wọ́n bá tó abẹ́ bẹ́ẹ̀ ní ìsìn wọ́n tó lọ fún àwọn ẹni tí wọ́n ẹ ìjà kọ́kọ́ yanjú sí bàbá ẹlẹ́bọ̀ yìí náà àbí ní ìfi ń ṣe bídíà nínú àwọn àwọn tí wọ́n tí wọ́n ń ṣe lálátùkọ owó mi ń bẹnu wọn o ń ṣe lálátùkọ owó mi wọn ò yanjú eléyìí sọ àtàwọn tó ṣe pé rọ́jà bù lọ́lọ́ yìí wọ́n láwọn ṣe ìṣẹ́lá wà níyẹn rájù gbogbo wọn yẹn ní o ti dá àwọn làwọn yanjú ìlú wọ́n yẹ kí ìlú kan kọ́ fíìsì ẹ̀yìn kẹ pé lọ́lọ́sùn ìṣẹ́lá ìwà níbi rọ́jù tẹ̀ ń ṣe kí ni o tẹ́ fẹ́ fi báàkì àwọn tó ń sìnkú tọ́láwọn ká nẹ́bì jáde gbogbo wọn yẹ́lẹ̀ wọ́n sá lọ ọ́fíìsì ìyẹ̀kẹ́ ni wọ́n lọ sọ fún pé ń bómi sùn ẹ̀yin kí ọba tẹ̀ bómi sùn kí àbá máa ti wá sí fún yín papọ̀ pé sìnẹ́ ọ̀dá o tọ́lọ́hún ṣe sìnẹ́ léwọ̀ tẹ bá wọ̀ pé àwọn méjì tẹ tó tẹ fẹ́ òtó ẹfẹ́ kẹta sí tẹ sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tó ní tí mẹ́ta ọba tó ẹfẹ́ kẹrin sí sìnẹ́ ọ̀dá o ká ṣe wá sí rẹ̀ yóò sì máa yá àwọn máa fìdí ẹ̀ múlẹ̀ yìí pé tẹ́ni ẹ bèèsì kú lórí àgbèrè yẹn ọ wà lábẹ́ mọ̀ sí àlọ́ ọba wa ọlọ́run o lè forí jì tọ́ba ọlọ́run o lè jẹ níyà àmọ́ ṣírík mẹ́bọ ẹ jẹ́ àgbàgbọ́ yóò rọ̀ bẹ́ẹ̀ náà ní bídíà tó ṣe pé ọlọ́run ò tẹ̀ lè wà pákó ní bídíà láti túbà àwọn kan tó láwọn wájú ilé wa àwọn ilé wa náà ni o yìí sì ń sọ mí ìrírí ọ̀rọ̀ láti fìdí bídíà múlẹ̀. ẹ lè rí ẹni lọ́nà bóbi sùn lọ́nà tí ọ̀dà kọ́ máa sọ méèrírí ọ̀rọ̀ láti fi sìnà múlẹ̀ ẹ lè rí láéláé kódà ó ń tọ̀hún má jẹ lẹ́sìn o téèyàn bá ká àwọn ẹni tí wọ́n ń ṣe ìgboro téèyàn bá ti ṣàkọ́ wá nígbà yẹn ní ó rí yín báyìí obìnrin tí èso yóò sì tún máa súnmọ́ yóò máa mú ète rẹ̀ ah! rí i pé mm, mm, ó ti parí fẹ́lẹ́ báyìí oko ti máa lẹ̀ sí lọ́wọ́ ọ lè sọ pé àfa ọ sọ ọba lè rí sọ́rí fọlọ́wọ́ ọlọ́run rẹ kó bẹ̀rù má sàfà sọ́rí fún mi ọ̀sáwọ̀ fún ọ̀kọ́ olómi tó máa gbangba. sọ nípa bẹ́ẹ̀ gbogbo bá àwa náà ká dẹ̀ máa wa lórí ìranù torí ìranù ni gbogbo mo fi ń sọ ẹni bá fẹ́ báwí ká báwí lórí nǹkan tọ́ba jẹ́ bídíà ni kákìlọ̀ fún toró léwu ọ̀dẹ̀ lágbára yẹsẹ̀ lọ tọ́ba jẹ́ síríkù ni yín ò díẹ̀ ṣe é kó wọ́n ń wòye pa àmọ́ yàtọ̀ ẹ̀lẹ́wọ̀n wọ́n ní onísìnẹ́ ọlọ́run lè forí jì káwọn èèyàn máa ṣe sìnẹ́ lọ ní ẹ̀rẹ́ ní ti ń ṣe sìnẹ́ ẹ̀ sọ fún àwọn táwa ń ká nẹbí jáde lẹ́yìn à ń sọ fún onísìnẹ́ pé wọ́n máa ṣe sìnẹ́ mọ̀ ṣùgbọ́n ẹni tó wá sọ fóun sì kó ànẹ́bí ẹ̀ tiẹ̀ gan ló wúwo jù

ẹni tí bá ń sìnkú ànẹ́bí yóò wí pé orí òkú ànẹ́bí tá à ń sìn yìí làwọn òkú sí o ọlọ́run má jẹ́ wọn orí ohun tó wọn fi ní sìnkú ànẹ́bí mọ́ o. orí bẹ́ẹ̀ ẹja lọ lágbọ̀ọ́yé ọ̀rọ̀ òye wa pẹ́ẹ́ pàápàá jùlọ ìsẹ́yìn akẹ́kọ̀ọ́ rí báyìí à ń gbòòrì báyìí à ń gbòòrì báyìí nígbà tó pé gbogbo àwọn ẹni tí wọ́n máa dìde tí wọ́n máa ṣe wàhálà kì í nkẹ́kẹ́ náà wọ́n jọ ń ṣe ọwọ́ ti ẹ̀yà ni. orí bẹ́ẹ̀ ká sọ́ra ẹni tí ṣìrìkùn bá ń bẹ lára ẹ̀ kábàáwí tọrọ léwu ẹni tí bídíà bá ń bẹ lára rẹ̀ kábàáwí ìyẹn ló léwu tẹ̀lé ẹni tí máa sí àbá wa ń bẹ lára ẹ̀ ká fún tọ́ra gbà pé ẹ̀sẹ̀ náà tíyẹn náà bá ń lọ títí ọmọ máa di nílá ni wọ́n sì máa lágbára so nípa bẹ́ẹ̀ níbo la ti lọ òun ni a lọ níbi àgbọ́yé tí ń bẹ nù hadithi pé afẹ́ ká gbé ìdàkọ́rùn ká asiyan bí nàbí yìí alikarim láti lè fi ṣe kíni o láti lè fi kọ́sì ànẹ́bí iná ìlà fi sọ wípé ọjọ́ orí yìí tí àwọn ọmọ ìyá wa máa ń sìn yẹn àwọn bororo tí wọ́n fi dà tí wọ́n fi kọ́rùn ha wọ́n fi dà kọ́rùn ìkọ́sì ànẹ́bí ni mọ́ kò sí kò sí pé yẹn ó ṣe yẹn ó sọ pàrọ̀ mbẹ́ o ọ̀rọ̀ àwọn tó máa ń sọ yẹn tó máa ń sọ pàrọ̀ rẹ̀ rẹ̀ mọ̀ pé ìnàrúkọ ọ̀tàmá ìmọ̀ wọ̀tí wà látàṣírk ọ̀fọ̀ àti ìsokúso bíi oúnjẹ àbí fúnpá àti ògùnfẹ́ ẹbọ ní gbogbo àwọn eléyà àbẹ́ ti gẹ̀ẹ́sì. àdèlè túmọ̀ àyàwó àìjò láhùn mọ́tàtà tó ti kú wa ìkan làánú sọ̀tàn láti lò fún àyè pẹ̀lú pé nǹkan ìjà ló gbé dání kì í ṣe pé àkàràbà àbóògùn àbí kí yẹn so ìsokúso. nígbà àwọn tí ń so nǹkan bẹ́ẹ̀ yẹn ká bá àwọn eléyàn rí kódà lékì ẹni tá a sọ pé bómi sùn tá à ń pariwo pariwo káàkiri ó bómi sùn ọba yẹ òbí báyìí ọba tó bá lọ́ba lọ́wọ́ òsè bẹ́ẹ̀ mọ́kàn tán ìtẹ́lẹ̀bọ lọ́wọ́ á léwu jù orí bẹ́ẹ̀ ṣàkíyèsí o hadithi mi lábẹ́ ṣébi náà ọ̀hún ẹni hadathana Kutaybatu. hadathana Kutaybatu hadathana ibnu munkadi. عن أبي عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم كل معروف صدقة وإن وإن من وإن من المعروف أن تلقي أخاك أن تلقى أخاك من لقي يلقى بوجه طلق تلقي تلقي وأن تفرغ من دمك في إناء أخيك أنا حدثنا كتيبة كتيبة طوى صرعوني بن المنكدر wọ́n sọ fún wa ayíkọ́ wa látọ̀dọ̀ bàbá látọ̀dọ̀ Jabir radiyallahu anhu wọ́n lòdì sí ọlọ́run sallallahu alaihi wasallam pé kullu ma'rufin sadaqa gbogbo dáadáa gbogbo iṣẹ́ dáadáa tíyẹn bá ṣe sàrà ni o. wà inna minal ma'ruf àti pé wà nù dáadáa à ń tẹ̀lẹ́kọ́ àkáàkà kó o pàdé ọmọ ìyá rẹ bíwájú ìntọ́lùkìn pẹ̀lú ìtújúká. ẹ̀rí kéèyàn pàdé yẹn pẹ̀lú tùjú dáadáa ni. ẹ̀rí ẹni téèyàn ti ẹ̀ kọ́kọ́ èèyàn oníhun tí ó fún lẹ́gbẹ̀ẹ́ yẹn ti ti kọ́kọ́ dáadáa pàdé yàtọ̀ sójú yẹn lérè inú ẹ̀ máa dùn. ọba padà rí nǹkan yẹn gbà ádẹ́dùn mọ́ kí ah, ah, sì tiẹ̀ wà lára ẹni. yàtọ̀ sí mùnẹ́bì o nínú èyí tó wọ́pọ̀ ẹ mọ̀ pé ìwà àwọn alùsùn ni ò sì sí o. ah <laughs> ayọ́kùnfúnlá inú irọ́dẹ̀ mùnẹ́fìkì burúkú aláhi ìwà sẹ́yìn ni lérò pé yóò kú sára àwọn àgbàlagbà rí àtàwọn alòsùn náà ní oṣù lọ́gbé ẹjọ́ mẹ́ta yìí mọ̀ ń sọ fún àwọn ọmọ ìyá wa bó ní èmi tẹ̀ arákùnrin kan nínú àwọn tó bá rí mi kò ní kí mi pè kí ọláìkèlè nù ẹni dáadáa nìyẹn gbọ́dọ̀ súnmọ́ kéèyàn padà lọ bá pé ah, ah, bọdá wọn rí pàgbàlagbà ni kí ló dé tẹgbẹ wa bẹ ẹjọ máa kún mọ́ yìí náà ni èmi sì wá kọ tẹ́lẹ̀ pa àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ń wẹ́gbẹ́ yín kó tiẹ̀ tọ́ka pé mo ní kóun má wà bẹ́ẹ̀ mọ́ àpẹẹmì rẹ̀ ọ̀ wálẹ̀ díẹ̀ tẹ́bá lè pẹ́ ẹnì kọ̀ọ̀kan tó ń wá nú ẹgbẹ́ yín tẹ́ rí mọ́ ṣé ọ̀ adáwò òdi ẹgbẹ́ ọ yẹ kẹ́ lè pé pé tó ńdọ́ ṣe bò ní àìwá mọ́ àìwá ìpàdé ẹgbẹ́ mọ́ kí ló ṣẹlẹ̀ ọba adakọ̀ mi gbà ní ẹjẹ́ gbọ́ wọ́n tó méjì bẹ́ẹ̀ sí mẹ́ta tí mo lè fọmọ ọ̀sàkà tí mo mọ̀ ṣùgbọ́n àmọ́ àwọn kan láì ń wọ́n ráyè dé ṣùgbọ́n àmọ́ lóyún gbé borùn tọ́ba sì tún ọba yà ara ẹ̀sà ẹ̀rọ̀dẹ̀ ìrọ̀dẹ̀ ni irọ́ burúkú ni eléyìí ọláyìí ká sinmi fún ní wọn bá já kéèyàn já wọn bá rẹ ká rẹ ìwọ ni ìtújà ìtújú kára lò ìjọba fẹ́ bájà dínú sí orí ọba yìí ó lè béèrè ó lè béèrè gan ìyẹn ló tiẹ̀ súnmọ́ jù tí ìbá ṣe ń tọ́ bá ya fanda mọ́yọ́ fàtìyàwó ni tó o máa ń rẹ́rìn pàdé ẹ̀ tẹ́lẹ̀ ní ọkẹ́ fajúro bákan bákan ó yẹ kó béèrè. ká kí ló dé àfa ẹ sì dágbére fún mi lára yín ní lejú fún ọ. tí n ti sọ fún ọ pọ̀ gbọ́dọ̀ sí nǹkan báyìí mọ́ orí bẹ́ẹ̀rẹ̀ kí mo tún bọ̀ mo ní gbọ́dọ̀ bá ọ láàrin àwọn obìnrin tẹ́jọ́ máa ń dá kòtò tọ́ńbìlà yìí mo fẹ́ kí o yàtọ̀ láàrin wọn tọ́ọ̀bà ẹ wá jọ dẹgbẹ́ wa ń dapẹ́ lójú yín jùkọ̀ wọn lọ kẹ aha ẹ àtàbá yín dáadáa ẹ ọ dẹ ọkàn mú kinní kan òfin dọ́gbọ́n rí àgbì ẹlòmíràn ẹ̀yìn ọ̀dẹ tí mò kẹ́ èyí yìí ó léwu púpọ̀ jù ní fáàkì ìwà tó le jù ní tó yẹ pé ìwà ni ìwà àsẹ́yìn ni náà gbogbo ìgbà ń sọ pé àwa tá jẹ́ sábàbù tá a ti súnà ẹ má bàjẹ́ ọ̀là àkọ́kọ́ pẹ̀lú àmàlẹ́kùn ẹ má bàtẹ́ yín jẹ́ pẹ̀lú àbúrúkú yìí pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjókòó tá a máa ń ṣe tú ọlọ́fà tírì báyìí ní ṣe ní fáàkì mélòó lọ́wọ́ lápẹ̀rẹ̀ níyẹn bá jẹ́ táàtì tó ṣe pé twenty ní ṣe ní fáàkì ìyẹn ló léwu jù ní ṣe ọ̀tọ̀ ni mo ti ń bẹ ní gbogbo orójú mi bọ̀ ọ̀rọ̀ kẹ́ mi jẹ́ mọ́ mọ́ wà aláìyẹn léwu yẹn léwu gidi kọ́lọ́wọ́n ọba àlekẹ́ lákọ́sàánú wa ṣùgbọ́n eléyìí ẹni tá a ní kínníkínní sílẹ̀ mi tá a bá ti pàdé ẹ̀ ká tuju ká dáadáa ni. wà á tó fúrẹ́rọ́ mi ń dàlúwé kàfí iná yàtì kó o tún wá máa ṣe kí ni o kó o da omi nínú igbá rẹ àbí korobá rẹ sínú igbá ni wọ́n máa ń pè ní kí ni o bíi lọkọ dòrò àwọn arábàdàn ẹ̀yìn ń pè ní lọkọ bíi nílọrin wọn ń pè ní gbà tó kódà kó dà láti inú igbá rẹ àkọ́ dà láti inú lọkọ rẹ sí iná yé àkì inú gbá kínní o arákùnrin rẹ ìwọ̀n ọ̀bọ omi tó dà sí yẹn lásán dáadáa ni ẹ̀rí tábà hadith yìí nínú àgbọ́yé tá ń bẹ àkọ́kọ́ òun náà ni alḥaqu ala fi'lil ma'ruf ìṣèlójú kòkòrò lórí kíyàn máa ṣe dáadáa ayíyá kánà dhalika al-ma'ruf kíyàn máa fojú kéré ẹ̀yìn yóò tí ì bá jẹ́ nù dáadáa. ìkejì òun ni istihbabu idkhali sururi ala al-muslimin ìtìfẹ́ bá a fẹ́ ká máa mú ìdùnnú wọ ẹ̀mí mùsùlùmí waqta al nígbà tá a bá pàdé rẹ̀ torí kò sí ẹni ní yẹn máa lera fún láì sì sọ ohun tó ṣe. inú rẹ̀ ọba jẹ́ o nìyẹn pàdé èèyàn lera fún ayẹ kéèyàn yára kí gẹ́gẹ́ bí ọmọ ọ̀yá èèyàn wá yára kí kẹ̀kẹ́ ó ti tẹ̀lẹ̀ sí lẹ́mìí kọ́dà tó bá lọ bẹ́ẹ̀ tí bá ń tó bí ẹ̀mejì ó súnmọ́ náà padà change wọ́n á sí yóò dá máa ṣe fún kò ní fẹ́ gbọ́ yóò ní ah, nígbà àwọn mọkàn rí pé wọn sáà kàn máa kí mi dáadáa mọ́nà ní mi náà pé kí n má máa wéṣì kíkì mi. àwọn náà bá fẹ́ rọ́dùn fẹ́ẹ̀. lóòótọ́ nǹkan tá a kàn fẹ́ ni pé irú àwọn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ láwọn aládìmẹ́bì torí bá a ti ń ṣe wá sí láti ọ̀yà àwọn mi ò yí padà o. ìwọ tó rí ṣe sí bẹ́ẹ̀ tí wọ́n ṣe sí ọ lọ́gbọ́ntàn. ọbẹ̀ nìyẹn sọ̀rọ̀ sẹ́wọ̀n pa tún ti wà nínú kíni ọ̀ oṣù tí wọn máa ń gbé gòkè lọ lẹ́ẹ̀kan lọ́dún ẹnìkan lọ́ba ti di ìlàjì oṣù yìí àti ìtòlá ni o máa ṣàforíjì fún gbogbo ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n yóò yọ àwọn mẹ́ta lẹ̀ oníbídé ẹni tí òtún ní aládé lágbájá ẹ̀rí tí ẹ lè pè wọn lẹ́nìkan lèyẹn máa ń kọ́ bàjẹ́ fún ẹjẹ́ máa yí padà ẹ̀gbọ́n táwọn kẹ́ máa ní sẹ̀mí bí ọ̀hún ní kíni ọ̀hún lóògùn rẹ̀ àwọn ọlọ́mọdé táwọn alùsùn náà ti yẹra wọn lódì sí gàmí àmì àti sọ lọ́rọ̀ tí kọ́kọ́ máa ń rìn mí lọ́kàn tí mo bá ti gbọ́ ayẹyẹ ṣé wàá sọ lọ́rọ̀ ṣé ṣe mùsùlùmí ni ẹ̀kẹ́ ní wájú dájọ́ dárùngbọ̀n ìròrí wọn papọ̀. ọjọ́ tó kò sí sí onírúgbọ̀n oníròyìn rí ọ̀pápọ̀ kí ni nǹkan tó jẹ́ tàbáyùrù tí ń láàrin ṣàtúnṣe rẹ̀. ọba múra náà àwọn tó wà dáìwò abáàkì ò lè ṣe wá sí kẹ̀kẹ́ fún ìrí bẹ́ẹ̀ ti ń ṣe ni wàláyà wa ni. alhassan al-basri rahimahullahu ta'ala wọn ni ciidi ṣé wàá fáwọn èèyàn pẹ̀lú kí ni o pẹ̀lú ìṣe rẹ kìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ rẹ. ọ̀rọ̀ Musa ìwà Fìràhónà ọ̀rọ̀ Ibrahimu ìwà Nàmúrúdù ẹja sinmi ń bẹ̀. òun ló fà bá a ṣe wà àyè pọ̀ sí àṣàǹdínkù náà ọmọ ayé ká máa ráhùn yẹn gbà wọlé sọ pé bèrè sí hirakil tó bi àwọn ènìyàn jọ yẹn ìpè sáwọn ẹni tó ń tẹ̀lé àdẹ́mi ẹ̀ sọ́nlé sí. àwọn kẹfìrí dẹ̀ ni wọ́n dá àwùjọ yà ọ́ tí wọ́n lọ dá ọ̀bùnkùn mi lọ́lẹ̀. àní á ah, báàlì ẹ̀sìn ìdúró wọ́n lé sí. torí wọ́n láwọn òde ìrọ́gbọ́n táwọn lè fi parọ́ pé táwọn bá rọ́gbà dẹ̀ sí kí torí àwọn béèrè ti ń béèrè ìbéèrè kí láì lè pé bí one plus one ni kò sí dọ́gbọ́n tẹ̀ pé ẹja máa ṣàlàyé lọ sádọ́gbọ́n kí kìnní kan bọ̀ bí kò máa béèrè pé sóní rẹ̀ ìbéèrè yìí kò sọ́mọ́ tá sí akẹ́kọ̀ọ́ sí òní rẹ̀ àwọn tí ń tẹ̀lé yẹn tí wọ́n ń lé sí wọ́n ń lé sí sáwọn alágbára ni àwọn ọ̀lẹ́ ni àwọn sáté ẹ̀rọ gbọ́dọ̀ àwọn ọ̀dẹ̀ káwọn ọ̀dẹ̀ ẹ̀dọ́gbọ́n rí gbóná kẹ̀kì mọ́ kò ṣeé ṣe àwọn òbí kéékèèké lọ́ba yẹn ń jùlẹ̀ sọ́yìn pé ìdáhùn rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lèyàn máa jùlẹ̀ ọ̀kọ̀ọ̀kan objective question ẹ mọ̀ pé téèyàn bẹ ti fẹ́ẹ̀lì a tọ́ba yìí pé a ni ọ parí náà ni àwọn kan yóò dò sí. àṣebodò nígbà tọ́ba yẹn wá fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ó ní bodò tó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn. ẹ̀mí àwọn èèyàn máa rọ̀ yìí. iná ẹ̀ ló jẹ́ nǹkan tó ṣe pé yàníyàn gbígbó alhẹ́sbíjìn òun ló ń bí àwọn ẹlẹgbẹ́ nínú wọ́n máa ń nírò yìí pé àwọn òjókòó wa tá a jókòó yìí a tún ní kan yàtọ̀ sí ìjókòó yìí wọ́n kàn wá ohun tí wọ́n sọ tì wọ́n lè bùṣe gàrà kí wọ́n ní ní ọ̀sá mi rù ẹni tẹ ẹni tẹ gbé tíra fún ẹgbà tíra ah, ni gáfìlà ni. láyé kúlò hadal kalam illa mugafal òpònú ni ó sọ àwọn ẹni tí wọ́n sì máa sọ dákọ̀ rẹ̀ fọ́ sọ̀rọ̀ gidi ní òpònú làwọn náà gbogbo ẹnu mo fi sọ. nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ayé ń kẹ́kọ̀ọ́ yìí ń bó ní fún olùkọ́ pé fẹ́ kọ́ ọkọ́ ẹ yìí rẹ̀ wò dáadáa. ṣùgbọ́n wọ́n wọ́n sàkẹ́ ń wọ́n náà pé kíní ìjà àfa yàtọ̀ sí kí wọ́n máa pèèyàn lámìírú ẹni wọ́n bá pè lámìírú dandan ni kò sì yìn mọ́rọ̀ jọ́ pàṣẹ oníkùmọ̀ onílù òsì mi fẹ́ kílù òsì àwọn ẹ̀yẹ ọgọ́rùn-ún ni wọ́n ti sẹ́wọ́n sí sí ọmọ àwòrán ni ọgbọ́dọ̀ wà ìwíkú ìwí. sobódodo ṣe rí nìyẹn kò sẹ́ni tó lè gbóòótọ́ èmi rẹ̀ á fà mọ́ dáwà sàlàfíà dáwà tó ṣe kí ni tó wà wáàdì hajjitan òkú gbogbo nǹkan tọba jẹrọ tọba ká ọ máa jù mí tọba jù sí gọgùn báyìí yóò kó ogun lọ. gbogbo àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ kó ti pò tí táwọn náà ń kó kí yẹn kí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ kó ti kó tó nípa bẹ́ẹ̀ ìṣesí òdodo ni àdámọ́ èèyàn sí ni tó bá ti gbó tọ́ báyìí èmi ò máa rò mọ́ ìwọ́n táwọn máa wò ní pé wọ́n ń kó wọn jọ ni wọ́n ń sàmírù ni wọ́n ní pàdé míì tó ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni òdodo ni àwọn tí ìyàrá kìlọ̀ sọ ọjọ́ wọn ní bódodo ṣe rí nìyẹn àwọn tí wọ́n máa tẹ̀lé òótọ́ wọn máa lé sí lójoojúmọ́ ni torí tí èmi bá ti ń gbó òótọ́ báyìí ọkàn máa ń balẹ̀ ni ẹ̀rí kọ́ wà nù hadithi kan ìpè àṣẹdẹ́kù túmọ̀ àníyàn wàlkẹ́sìbù rọ́ìbà òdodo túmọ̀ àníyàn ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ ẹ̀mí yẹn balẹ̀ báyìí ṣùgbọ́n irọ́ ah, iyèméjì ni o tí yẹn dẹ́sì lágbára gan. so nípa bẹ́ẹ̀ hadithi inú ẹ̀kọ́ dáa kọ́ bẹ́ẹ̀ ni pé ká mú ìdùnnú wọ ẹ̀mí mùsùlùmí tá ti pàdé rẹ̀ pẹ̀lú ká tújú ká sí ká sì jó dẹ́mi wá sí tàǹsì fún wa nìyẹn tí ọba tẹ̀ já sí pé ẹni yẹn ṣe ọ bí ṣe sí mùsùlùmí gidi nìyẹn kí yẹn pè kí yẹn sọ fún pé ẹsẹ̀ mi òun kan báyìí báyìí báyìí báyìí ó sì ṣe kọ́ máa wọn lẹ́sẹ̀ àbí kó sì máa ògbóhùn wa lórí òdodo kí yẹn ṣàlàyé fún tí ó fi yé tí yóò fi lè wá foríjì lórí ohun tó ṣe. ìkẹta òun náà ní alḥasu ala musa'adati muslimin ìsinmi lórí òkòrò lórí ká máa rin mùsùlùmí lọ́wọ́ nínú ẹ̀tọ́ la gbọ́dọ̀ fúnra wa nìyẹn tí mùsùlùmí bá wà nínú ìṣòro kárìn lọ́wọ́ ká má sọ pé tiẹ̀ ló dé nìyẹn ẹ̀rí pa ń sọ̀tà lọ́wọ́ ni mọ̀tálù mìíràn fi tawaddihim wa tarahumihim wa ta'atufihim mọ́sálù lil jasadil wahid àpẹẹrẹ onígbàgbọ́ òdodo níbi wọ́n ti máa máa nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n máa so mọ́ra wọn tí wọ́n máa sàánú ara wọn bí àpẹẹrẹ ara kan ni. ìdá ìṣítàkà tí orí kan bá ti ń kí ẹ̀ta ìró lára yẹn tàdá àìlẹ́hu sáà lè wọ́sẹ̀hà gbogbo ara yòókù ni wọ́n máa pariwo ọrẹ ìmí náà gbogbo ara yòókù ni wọ́n máa pariwo ìbà àìlera àìsùn ṣe gbọ́dọ̀ rí pé tiẹ̀ ló dé ní kì í ṣe tèmi ìyẹn gẹ́gẹ́ tún nù lànà yìí. ẹjá wo àwọn kan tí wọ́n wà ní kìlómítà méjì nínú sàwà yẹn ẹlòmí ó lè ti mọ̀ pé láburú làwọn ṣùgbọ́n nǹkan tí ó tún máa sọ kú lẹ́lẹ́mí ẹ̀ ni pé ẹ̀ ẹ̀ tóun bẹ padà sáàrin àwa tá a wà láàrin ìlú ọ̀dájú ni wá gbogbo ìgbà tó sì ti yẹ kẹ́niyàn ó ṣiṣẹ́ tẹ́lẹ̀ kò rí kan sí kan ìyá ó jẹun ọ̀gbẹ́ sáàjẹ kú wá bí ìdí ń bá kú bẹ̀ ni kí n kú bẹ̀. ẹlẹ́ni ó ti mọ ó tó ti yé dáadáa pé ìranù làwọn ń ṣe ń bẹ̀ ni o ṣùgbọ́n kí ló wọ́n bá tó ń bá bọ́ ta. nípa wọn dẹ̀ ní yìí ẹni tí wọ́n ti fìyàwó hàn náà kọ́ rẹpẹtẹ ẹni tí ò tí ì tó fẹ́yàwó kan wọ́n ti fẹ́ lómi méjì. ìyàwó dẹ̀ ní yìí téèyàn bá fẹ́ ṣe nù àwa táwa wà ń ta táwa ń ka súnà òun tó láti súnmọ́ obìnrin nìkan gẹ́gẹ́ tàwọn ẹlòmíràn wà sọ di tàbájóhù agájá ti ṣẹlẹ̀ kejì nígbà náà wà ń kọ́ ṣé níní. ìwọ tó ṣe wípé tọ̀síà ọ̀bá tààrọ̀ lọ́wọ́ ẹ̀ ọmọ àlọ́ kàdísì tọ́lẹ̀ ẹ nìkan ni lárísìkì dáadáa ọ fẹ́ gbọ́ yóò tó lọ́ọ́ fẹ́ kan sí àbá <laughs> eré ìpalẹ́lẹ́yìí tó lọ́ọ́ ṣe yẹn o wọ́n lọ sí kò àwọn súdẹ̀tì wa ń béèrè nígbà wọn ní kí n máa sọ̀tàn ìgbésí ayé mi wọ́n lápadà ń wádìí wọ́n padà sí òfin tó tó pé ọdún wo lọ yà o wọ́n wá sọdún náà fún ọdún wọn fi lè sírò rẹ̀ pé àtẹ̀yìn ní òdì ìpọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tẹ́ fi fẹ́ yà o gbà ní. wọ́n á ní méèfi tèmi ṣe o ǹjọ́ gbọ́ torí ìyára fẹ́yàwó lè jẹ́ dáadáa gbà mí fẹ́ni tí ó ṣùgbọ́n tó bá ní nǹkan tó lágbára ó pajú ọbẹ̀ kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ kọ́ di ó di dandan kódà tí èèyàn bá ní pírọ́blẹ́mù ń pa ìnáwó á ní pírọ́blẹ́mù nípa màáṣára ìbálò pẹ̀lú obìnrin yẹn gan ó gbọ́dọ̀ kó ba nínú ètò ẹ̀kọ́ rẹ̀ kọ́sọ́gbọ́n tó fẹ́ dàbí. wọn láwọn yìí ní aláwọn àkọ́fà ti taari kọjá pẹ̀lú gbèsè tá a gbé yẹn tí ìbá lápẹẹrẹ nísìn ìgbàdàn afọjáde kó lù abọ́sí harami ọlọ́run fi wá sí kòńgẹ́ dípò kásánwó ẹ̀kọ́ wọ́n tún bù wá lówó ni. mọ́tòkó ń bẹ́ àtúbọ́sí lọ́rin ìtẹ̀lẹ́ ń gbọ́ ni o àtúndébẹ̀ yẹn náà dípò kásánwó ẹ̀kọ́ wọ́n tún bù wá lówó ni. kótó di pé pentagon ṣe kí ni o ìgbà tí tún ọlọ́run tún mú àánú alọ́nẹ̀gàn àbọ́nẹ̀mí <coughs> ó tún di àlọ́ Sudan àlọ́ Sudan nẹ́ẹ̀dì wa tún dìde pé ṣé físà ni ọ̀dà ń gbà fún yín wọ́n tún gba físà fún wa ẹ̀yin náà ẹ lọ owó ẹ lọ já tíkẹ́ẹ̀tì rẹ́ẹ̀fì tó kíni o rẹ́ẹ̀fì gun pléènì ọgbọ̀n dáná ọwọ́ eighty thousand láàbí dé Sudan àtúndọ̀hùn wọ́n tún àwọn máa fún wa ní one twenty riyal kí yẹn náà máa jẹ́ mùkáfà nígbà wọn ti ẹ́ tó wá sí pápá bàrì bàbá wa wà á mọ́ ah, àwọn tó fún wa láǹfààní ká máa wọ ilé oúnjẹ lóòótọ́ oúnjẹ ni òjò oúnjẹ nàìjíríà o ẹ̀wà tí ń yọ̀ tí ti ń gbọ́ borí bẹ́ẹ̀ ń ṣe hàn nísì ẹ̀wà tí ń yọ̀ tọ̀ éṣù búrẹ́dì tí ò ní ṣúgà tọ̀ ẹ̀wà dúdú báyìí tí ó le kokoko bí ojú ẹja ìrẹsì olókùúta ọ̀rọ̀bọ̀dì àti tíì tó ṣe pé inú kọ́ọ̀pù báyìí lọ́ máa wà tọ́ bá tó kọ́ọ̀pù báyìí ìlàjì kọ́ọ̀pù yẹn ní ṣúgà tí wọ́n kù sí ẹgbẹ́ pípọ̀ nú àwọn ẹni tó gúnrí mọ́ sí yẹn ara wọn ò lè mọ́ gbà wọn délé ó lọ àfa àkẹ́tì ló bí méjì kó tó di pé ọ lọ sí Sudan ọ̀sá wọlé títí nígbà pé ìparí ọdún ọdún méjì ni ó sì lò ọ wálé ó nígbà òun wálé báyìí ara dẹnu kọlẹ̀ ni àwọn ìyàwó méjèèjì sì ní retí pé àfa ń bọ̀ àfa ń bọ̀ òun náà bá gbé kú gbàgàdà pé òun bá wọ̀ ṣé ni yóò ní dáhùn mọ́ mo tó padà wá lọ padà lọ ṣègbìyànjú lórí ẹ̀ mo tó di mọ́ dáhùn láwọn pé lọ́ọ̀dọ́ alẹ́ ó léwu o ó léwu tó ọlọ́run sá káwọn nǹkan yẹn tó kèé ṣe gbogbo yẹn ló lè rọrùn tó yẹ pípọ̀ nínú sítúdẹ̀ǹtì tí máa ń pẹ̀kọ́ sí ìyàwó máa ń fà lè lóbè dábàá di pé kò ní lè máa wálé kí ó lè ká ẹlẹ́yà ni o wọ́n sáró ni wọ́n láti kó pé kó pé lẹ́lẹ́yà tọ́fẹ́ ọ̀pẹ́ nítorí ẹ̀ ni nàbí láì Ibrahim alayhi salatu wa salam ṣe sọ wípé kí Ismail ó pa ẹnu ọ̀nà yìí dà ẹnu ọ̀nà ẹbú ni irú ẹni tó fẹ́ kí oníṣọ́lọ́ fẹ́ kó pé à ó ti wọ àdánwò nìyẹn lórí pé èmi ò alẹ́ tàbí àmì ilẹ̀ fún ìyẹn nímọ̀rẹ̀ pé ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lóhùn lọ́ọ́ fẹ́ mi yóò bo bí n bẹ́ gbọ́ ọlọ́run bá dẹ̀ ti kọ́ pé yóò bímọ kó tó kò láyé èèyàn ní ìdí pọ́wá fún bí ti ń kẹ́kọ̀ọ́ lọ́jọ́ táà sì ń ké láti jẹ́ ìkẹ́ ọ́sẹ́ yàwó ó wá bí àwọn tó ń tọ́jú gbogbo náà bá fún kọ́. bọ́yá àti wọ́n ti wọ́n ti wọ́n ti lúgọ̀dẹ̀ mi wọ́n á ní tò àwọn mẹ̀kọ́ wọ́n ti lè díẹ̀ wọ́n ní ìsáàdì nínú ọ̀rọ̀ tẹ sọ yìí nísì sígbà kan bẹ́ẹ̀ mọ̀ pé sọ pé á kéwu títí tá a fi kú ni gbólé yẹn ó kẹ́kọ̀ọ́ tẹ́ mu ní àìmọ̀ ẹlẹ́lẹ́ olúgọ̀ ọ̀dẹ̀ àbáyọ ń bẹ́ẹ̀ mi òun náà ní àbáyọ wà fẹ́ kí lóni àbáyọ yẹn ni pé ó yẹ kí yẹn lè máàkì lápẹẹrẹ nísì ìdádì lọ fẹ́ kà ọfẹ jáde drama school ọjáde fẹ gbára lọfẹ fẹ bè kọkọ yẹjú eléyẹn kó so lẹ́nu báyìí kẹtì mo bá kọ jáde ìwé mẹ́wàá o ń kọ́kọ́ sáré obìnrin náà àyẹ̀bẹ̀kọ lọ bẹ̀rẹ̀ nc nísìnyí ọ kọ́kọ́ yẹjú eléyẹn bá ó so lẹ́nu tí mo bá ti parí ẹ o kẹfà ìmọ̀fẹ́ àyẹ̀bẹ̀kọ lọ fásitì ọ gba dìgírì rẹ tí wọ́n fún ọ ní sàtífíkẹ́tì ẹ báyìí ó so lẹ́nu tí wọ́n ta gbà lérò nìyẹn so ìyẹn ẹsẹ̀ ń gẹ́gẹ́ lè máa kọ́ sí ara ẹni ẹnìkan lágbájá ṣe méjì èmi náà ṣe méjì tàmẹ̀dú ṣe mẹ́ta bí ṣe ń rówó sí ni wọ́n rí obìnrin yàní yakut náà náírà àwọn ọgbà owó wọ́n yakut náà wọ́n lè jẹun obìnrin oṣù mọ̀ pé yẹn ń ka tíra ṣé ìtọ́ kẹ tíra pé ẹ nìkan àpá kẹ ń ka tíra tíra tó wá ní àgbọ̀nsẹ̀ tíra láṣẹ. ṣùgbọ́n ẹni tó bá mọ̀ wọn rẹ̀ bí dáńlọ nìyẹn sí ju rẹ̀ lọ ìgbà tó yẹ kó ṣe náà ló ṣe ọwọ́ afẹ́ sapá kẹjà mọ́ ká fún láfa eré afẹ́bẹ̀ fún òun ní àdìsí yìí ń kọ́ wa pé kó dàbí ojú kéèyàn da mí nù lọ́kọ̀ báyìí kó dà sínú gbá fún yẹn dáadáa náà ni ó bẹ̀rẹ̀ pé àdìsí yìí sọ́jọ́ pé mùsùlùmí ká fún lọ́wọ́ ẹni tá a ti di pé ó gbìyànjú lápẹ̀rẹ̀ ní ọ̀padà wa gba dìgírì ọ̀hún orílẹ̀-èdè nàìjíríà tí ọ̀fararọ̀ kò rí tẹ̀sí irú ẹnìyẹn báyìí ó ti dẹ̀ níta gbọ́dọ̀ fún lọ́wọ́ àbẹ̀kọ iṣẹ́ ló ń kọ́ lọ́wọ́ iṣẹ́ ọwọ́ gan wọ́n gbogbo alẹ́ ká fi rí ṣe ń bi ìwé inú sọ̀rọ̀ tá a ní nísìnyí gbogbo aláàtà ń kóra wá sí ẹ lọ kọ́ ẹ lọ kọ́ sẹ́ gbogbo ẹlòmíì tọkọ báyìí ọ̀sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́kadà jókòó tí kò mójútó dáadáa nígbà tá a tẹra náà jàǹbá wọn gbà tá a fẹ́ lọ ṣé o pé tàbá rí nínú wa tó jàǹbá tọrẹ lómi lè ti máa kùn sínú pé tàwọn ọmọ ya gan ló lè jù tàbá rí nínú wa tó jàǹbá ẹ̀ bá máa kàdídì fóun eléyìí tí ọ̀gá dìsì rárá kọ́ nǹkan tí ó bàjẹ́ báyìí nínú mansini yóò lọ ó bàjẹ́ àwọn kan lábẹ́ ṣe bẹ́ẹ̀ ní wọn hmm. àwọn èyí ṣe bẹ́ẹ̀ yóò ẹjọ́ náà yóò yọ bóòtù yẹn yóò ṣe ń jẹ̀ta ẹ̀ wo kíní yìí gẹ́gẹ́. sí kìíní àwọn ni irọ́ dẹ̀ tẹ bá béèrè títí yóò ní bẹ́ẹ̀ ni tóun bá kàn dé bófin ara dídè lásán ló nídìí kò ní fóun ní nǹkan kan sọ fún pé kílẹ̀ wàá fún wa á fi sẹ́wọ́ kò ní wa nǹkan kan látàárọ̀ á nǹkan àlẹ́ ti gẹ̀ẹ́dì táwa ní ọba yọ̀ ehun tá a bá sọ yẹn dà náà odidi dẹ̀ wà wàláhì kọ̀ọ̀rà kẹ̀kẹ́ ń dòótọ́ ọwọ́ apárí àjẹsà kan lọ fẹ́ra náà wọ́n sáré sí dáadáa wa ẹsẹ̀ wá o ẹsẹ̀ wá o. kọ́kọ́ bíìrì lọ́wọ́ rẹ̀ yí pé kí ni wàá lè tó wa àbúlé wàá sọ pé mo yọ̀ǹda. kí ni mo ti àwọn ọ̀bá yọ torí láti fi wákàtí kan ẹ̀ sì yé ó dẹ̀ rí báyìí tó jókòó sí báyìí. wọ́n bá rọ́ wọn sẹ́lẹ̀ sẹ́lẹ̀. sọ ọjọ́ ọ̀nà mi nìyí wọ́n ní báàbù máa yẹ jí mìíràn àwọn onílẹ̀mẹ̀lẹ́hùf ohun tó pin dandan ká fi sin ìrànlọ́wọ́ fún dání o ẹni tí ìbànújẹ́ ń bẹ lára rẹ̀. wọ́n ní hadassah ní alikuwaisi. hadassah ní alikuwaisi. حدثنا عبد الرحمن بن أبي جناد عن أبي عن حرة عن أبي مراوة عن أبي ذر سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال خير قال إيمان بالله وجهاد في سبيله قال فأي الرقاب أفضل قال أبلاها ثمنا وأنفسها عند أهلها قال أفرأيت إلا ما استطع بعد العمل قال تعين ضائعا أو تصنع لآخر قال أفرأيت إن دعيت قال تدعو الناس من الشر فإنها صدقة تصدقها عن نفسك وعلق أبو عواج بباري أفهم أريون توسي إليكم أفهم أريون توسي أولي تتلو أها أفهم أريون توسي

ó ní abdulrahman bin abi eh, zinad ọlọ́wọ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ yìí pé látọ̀dọ̀ ọ̀rọ̀ àni abi murawih látọ̀dọ̀ abi zar wọn ni wọn bí àníṣe sálá léèrè pé ayyul a'mali khayr iṣẹ́ wo ló lóore jù ná wọn sọ sálá sọ pé imanu billah nígbàgbọ́ sọlọ́run wa jihadun fi sabili àti ìmọ̀ ajagunsójú ọ̀nà ọlọ́run wọ́n tún wá bí ànábì léèrè sallallahu alaihi wasallam pé fa ayyu riqabi afdal ìṣerúdọmọ wo lọ́lọ́lá jùlọ wọn lànà sọ̀sọ́lá wa dáhùn pé àbẹ̀lẹ́ àhà sámẹ́nẹ́ ọ̀hún lèyí tó wù rẹ̀ bá a jù ha àyìndà àhìlẹ̀ ha to de si wọ́n lọ́dọ̀ àwọn ẹni tó ni. wọ́n ní ẹni yẹn wá sọ wípé ó rí ní òjíṣẹ́ ọlọ́run yi ti ẹni tí ń ṣìnà tí ọmọ bí ó ṣe ṣe tí ọmọ ọ̀nà tó lè tọ̀ mẹ́ lọ́wọ́ ó fi mọ̀ ọ̀nà tí ó gbé gbà. a ó tẹ̀sùn náà wọlé àkàràkà abẹ́ni torí pé ń ṣe nǹkan kò gẹ́ẹ̀sì nǹkan yẹn bí ṣe ń ṣe mẹ́ lọ́wọ́ kó bá ṣe. ẹ̀rí ẹni yẹn tó bí anábì lè rè sallallahu alaihi wasallam pé ń dọ̀rùn tí mo bá tún wá kọ́ lẹ́sìn lè ṣe gbé yìí tó wí nǹkan òṣìṣẹ́ ọlọ́run ni ó tún wà tádà ọ̀nẹ́sà mìíràn ṣàrùrí ó fi àwọn èèyàn lè òní sẹ́ra burú sí wọn. fa iná sọ́dà kọ́tùn tààrà nìyẹn o tasọ̀dákò ha àlànàfíkà tó fi ṣe kí ni o tó fi ṣàǹfààní fúnra ara rẹ̀ tó ti kó ti ṣe sàárà yẹn lórí ara rẹ̀ hadith eléyìí náà àti sọ ṣáájú tẹ́lẹ̀ hadith mi lábẹ́ pé kárìn ẹni tó bá wà nínú sòro kárìn ẹ lọ́wọ́ ojúṣe àwọn mùsùlùmí ni wọn ni haddathana Hafs bin Umar. haddathana Hafs bin Umar qala haddathana Shu'ba qala akhbarani Sa'id bin Abi Burda sami'tu aba abi yuhaddithu an jaddi عن النبي صلى الله عليه وسلم قال على كل مسلم صدقة قال أفرأيت إن لم يجد قال فليعمل فلينفع النفس نفسه وليتصدق قال أفرأيت إن لم يستطع إن لم يستطع أو لم يفعل قال ليعن ليعن ذا الحاجة الملهوب قال أفرأيت إن لم يستطع أو لم يفعل قال فليأمر فليأمر بالمعروف قال أفرأيت إن لم يستطع أو لم يفعل قال يمسك عن الشر فإنها له صدقة. ibi tí ó ti yé wa ni ẹ pé dáadáa pọ̀ kò ṣeé ṣe kó jáde lẹ́nu yẹn kí ẹ sọ pé nígbà tí mi ò alágbára ti ṣe dáadáa kẹ́kẹ́ àìrọ̀ dáadáa pọ̀ gan hadith yìí hadith tó lálàáfíà rẹ̀ ń tọ́wọ́ àná Sahih Bukhari àti Muslim Hafsu bin Umar haddathana. ọwọ́ ni ṣọ́ọ̀bà náà sọ fún wa wípé Sa'id ibn Abi Burda ó fún mi nírò pé mo gbọ́ bàbá mi ti ń sọ látọ̀dọ̀ bàbá bàbá mi ọlọ́rọ̀ náà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kí ni wọ́n là nẹ́bì sọ wọ́n là ń sọ sọ́lá sọ wípé ala kulli muslimin sadaqa ó sọ̀rọ̀ yẹ fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan kọ́ máa ṣe sàárà o yóò ga ah, gbogbo wa náà láà máa ṣe sàárà báyìí lẹ́yìn lówó torówó ní ọ̀wà sí wa lẹ́mìí.

ìsẹ́yìn wọn a máa ti ju iṣẹ́ adẹ̀ kékékéké fún alátijọ́ ìyàwó tó rí fẹ́ látijọ́ nítorí àìníṣẹ́ lápá rẹ̀ ni o lápẹẹrẹ nísìn èmi ẹ ṣe aba yìí gìjẹ o ilé rí ẹnìkan kó lóun fẹ́ fẹ́ ọ tó dẹ̀ sí níṣẹ́ lápá kí n ṣe láti pé kọ́ fẹ́ ọ tí wọ́n rí pé ò níṣẹ́ kankan pé iṣẹ́ tó ń ṣe nì láéláé. ọ̀rọ̀ inú àlàyé ti ń ṣe fún à ń bọ̀ wá bẹ̀ kọ́ bọ́yá débẹ̀ lénìí inú àlàyé ti ń ṣe fún ni ẹni yìí dà ó sì mú súnà lọ́kùnkún dùn ṣùgbọ́n kò níṣẹ́ lápá. tí ẹ bá tẹ̀ wá sí sẹ́yìn ẹjẹ́ ọ̀bá sí ìjọ ọ̀rọ̀ míì lélẹ̀ mi. ó gbé kalẹ̀ báyìí nísìnyí kò rí ìta àwọn bí irú àwọn òṣìṣẹ́ wa nísìnyí táwọn ìjọba ní públẹ́mù àwọn teachers nǹkan tí wọ́n rò ó gbà. a lè gbé wọn lọ́lẹ̀ condition lọ sọ wọn dọ̀lẹ́ báyìí irú àwọn ẹni yẹn ti wà nú ẹni níyẹn lè sànú àpájù lọ ẹ̀rí pẹ́lómi tí ó máa sọ́hun tẹ́lẹ̀ yóò ti dára sọ báyìí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn àwa tá a bá ń gbéṣẹ́ fún wọn pé ọ̀dà lódì torí wọ́n ti ń fún wọn lọ́mọ owó tó tó dáadáa ṣùgbọ́n tó condition ló dé báwọn ìjọba yìí ń wọ́n rówó san fún wọn láwọn àsìkò yìí so nípa dé òjíṣẹ́ ọlọ́run á ní gbogbo yẹn pátá tó jẹ́ mùsùlùmí ó di dandan ó ti wà lọ́rùn ẹ̀ràn yẹn lọ́jẹ́ kó ti sàárà ẹnì yẹn wá béèrè pé àti ọ̀bá rí ohun tí ó fi ṣe ń kọ́ òjíṣẹ́ ọlọ́run ní kọ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ lẹni tí òrí kọ́ lọ wá iṣẹ́ ká má ti ju iṣẹ́ gbogbo ìgbà làwọn yẹn máa ń sọ fún wa pé àwọn nídìí ẹni tí wọ́n máa bá wọn níbo láwọn afi ọ̀rọ̀ ọlọ́run tó sọ ọ́ sí pé ọ̀rọ̀ fáànà ẹ̀bá àdọ́hún ọkọ̀ bá di ìdàrọ̀jà àti àrí sunnatun kàwọ́níyà. kẹ́nìkan lòkè kẹ́nìkan lọlẹ̀ wọ́n láyé bí ń jáyé wọ́n yẹ kí gbogbo àmọ́ máa wọn máa kó fáìlì lásán tí wọn sì máa rówó mú lọlé fara lé rẹ àwa ni àtiwá máa kó fáìlì ṣùgbọ́n ọmọ kan rí náà ni pé àkọ́kọ́ náà àwọn ọmọ ọ̀sẹ́ yìí ń wò lájú láwọn ọ̀dọ́ tó yẹ kán ti lájú dáadáa kí wọ́n rí ra iṣẹ́ kódà tí ó tún dágbére dáadáa báyìí èyí lè lọ bẹ́ẹ̀ gẹ́ẹ́. táwọn obìnrin tajà bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n ní ni. sílì ti ju bí ilé yẹn lọ bẹ̀gẹ́ nígbà táwa lọ sí mọ́kà níjọ yẹn. owó tí nẹ́dùn fún wa ó ti wà wa a sì ti bẹ lọ́wọ́ ẹ̀ pé a fẹ́ ṣáájì lọ́dún ni owó tí wa ọ̀ká wa láti anẹ́ díẹ̀ à ń tọ́jú díẹ̀ pamọ́ ìgbà agbowó yẹn jọ gbogbo ohun tó ká ojú kínní lọ kò ju àti fi gba ṣírọ̀ lọ òun náà ni kílẹ̀ kọ́ eléyìí fíza ọmọrọ tí wọ́n lọ bá gbà ní níjẹ́rì ń jọ yẹn padà àní fíza ọmọrọ lọ́wọ́ bóò láti dé Saudi sáárìn lọ sí àwọn ní àti lọ sí sọ̀rọ̀ líyà láti Sudan kò dẹ́rùn náà owó ńlá ló gbé kalẹ̀ tó máa fi wọkọ̀ láti Khartoum lọ sí fọ Sudan ìrìn tó lé nírìn twenty hours tí mọ́tò fi rìn mọ́tò tí ọ̀kọ́ lẹ́ni o mọ́tò gidi ṣe pé irú bí àwọn alága mi bọ́n ti máa fi ń sáré yẹn ni wọ́n ò ṣe sá o wọ́n sá gidi ni o kìí ṣe gbẹ́gbẹ́ kìíní mọ́tò tọ́dẹ̀ lálàáfíà ni o tó dé pọ̀ Sudan owó ńlá lọ́ọ́ máa kó lẹ̀ ọwọ́ adébẹ̀yẹn owó lọ́ọ́ sẹ̀ fún ọkọ̀ ojú omi tọ́wọ́ òun lè dá ọ̀rọ̀ bá wá wíjì ló fún wọn rìn lọ mọ́ká kọ̀sẹ́nì kẹ̀kẹ́ tó rìn lọ mọ́ká òun rìn lọ bẹ̀. wọ́n máa ń rìn lọ sí khartoum ni wọ́n máa ń rìn lọ níbi tá a ti lọ kẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa ń rìn dé. wọ́n á rìn dé eh, chad tí wọ́n bá kò ní chad tí wọ́n bá pa wọ́n mọ́ bẹ́ẹ̀. àwọn dáná dáná tó máa ń dáná wọ́n bá kó bẹ́ẹ̀ wọ́n á bọ́ sí kíni o wọ́n á bọ́ sí Sudan tí wọ́n bá bọ́ sí Sudan omi ń bẹ láàrin Sudan sí Saudi ẹ̀sẹ̀ ìwọ̀n tó fà ní pé wọ́n yẹ kọ́dọ̀ àwọn aláwọ̀ funfun níbẹ̀ yẹn náà àwọn sàmọ́ọ̀lù wọn máa ń funfun làwọn máa ń rìn lọ́mọ́ kó rìn lọ́mọ́ ká wọ́n rìn dé Sudan wọ́n á rìn dé pọ̀ Sudan tí wọ́n bá rìn dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wá wọkọ̀ ojú omi ọ̀wá agun bá ti wọkọ̀ ojú omi àmú fóònù lọ́wọ́ fóònù dẹ̀ níye lórí lọ́rùn kàtà àti sẹ̀rí hà rẹ̀ owó òtún pé àtúnyáwó sí adé sàwọ́dì pẹ̀lú pàjá fẹ́ kẹ́ra àbá àbóòdì bóòlù àti sàn gbèsè yẹn gbọ́dọ̀ ti ju sẹ́nà adémọ́gà báyìí bá a ṣe lọ di ẹlẹ́gbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gẹ́gẹ́ nìyẹn jẹ́ ti ṣe ọmọ àdúgbò màlẹ́ lẹ́yìn kákáò kábíyèmù kan ẹ̀kọ́ mo ta gbádùn jù ládùúgbò màlẹ́ agbádùn jù. àjẹ túwó láàárọ̀ àmùkọ lọ́sàn àjẹ kà lọ́sàn ẹ àmùkọ ní ìyálẹ̀ ta ni wọn gbà kà lọ́sàn àti jẹkọ tútù lálẹ́. òun náà ni awon obìnrin náà fi máa ń gba a ri a ni náà wọn lọ fún àdúgbò màlẹ àfàkárọ kò kọ ọwọ́ àti lọ́wọ́ tẹ ẹja bàbá yín kó búlọ́ọ̀kù ẹja bàbá yín ṣèkìrì. alihamudulila ní saudi ikọ̀ tó bá wù yẹ̀lẹ̀yẹ̀ lè jẹ́ lájò ọjà fáńsẹ̀ yìí ó sì dé saudi ó dé lẹ́gbìrà. nígbà tásìkò ọ̀rọ̀ hajj ò tí ì tó a sì ti ṣe ń múra dáa fẹ́ẹ́ ṣe sábà á dára aláàmú gbèsè ló sì wà lẹ̀. àlọ́ ṣe irú àwọn àtàyọ̀ lẹ gbàdúrà fi tọ́sẹ̀ méjì ẹ̀mí ti ń lọ. lórí pa àṣírí èrè àpáti àwọn tó lágbára nínú àwọn ọmọ ọ̀yá táwọn yàtọ̀ sí mi ẹlòmíín ṣe fóṣù kẹ tó sì rí owó gidi àṣègbèsè bẹ́ẹ̀ kí ni ẹ fẹ́ bá tujú sí. ẹ̀wù bàbá gbọ́ náà wáyé tó yẹ kẹ́lómi lọ́jọ́ ìwọ kóru pọ́npọ́n tààrà ọ̀pọ̀ àwọn máa à láyé ojúlùmọ̀ ń bẹ́ẹ̀ nígbà náà ń kọ́ ṣé kò sì wa ilé kí lọ́dọ̀ ọ̀sán sàdọ̀ ní àwọn ọlọ́kọ̀ wá ṣe àjùlọ wọ́n ti ń tẹ fóònù ṣé ká gbọ́ ọlọ́sọ́dọ̀ ọlọ́kọ̀ ni wọ́n ní àkóbúrú ǹgbọ́n sáré pé ti kó lé jáde báyọ̀ bá ní káyọ̀dọ̀ òun fẹ́ máa ọlọ́sọ́dọ̀ ọlọ́kọ̀ ní gáràjì wọ́n bá sòrò kọ́dà fowó tẹ́ lọ́wọ́ èèyàn àti nàìjíríà yìí láì mú kẹ̀kẹ́ lọ́wọ́ a bá délé mo sì ti ráwọn tí wọ́n nàìjíríà táwọn ọmọ máa ń lọ sí tẹ́lẹ̀ kù. má yà àtijú iṣẹ́ mọ́ ẹjẹ́ á ṣe ń di kíníkan bí kan náà ni ó ti bẹ̀rẹ̀ bọ́dà Suleiman ọmọsàlẹ́wà ẹ̀rì kún ọkọ̀ fún wájọ́ kan yìí pé tábàárẹ̀ ń tọ́fà rẹ̀ kalẹ̀ fóun ọ̀tẹ̀jà tútù àwọn fòlówó tí ó fi bẹ̀rẹ̀ dóní ó ti fẹ́ pọ́dún méjì ìdí ìrìkẹ́nìkan wá bá mi gbọ́ wọn ọ̀tẹ̀jà tútù. tóbìnrin wọn ni wọn kiri ẹja ní ilé ìgẹgẹ lẹni ìkiri ẹja ẹlẹja tútù dé ọkùnrin rẹ kọ máa polówó ẹ káàkiri ẹ̀yin sọ pé nìkẹ́ má yọwọ́ ẹ̀ ẹ̀rẹ́ ráyé yín lóde alájà má yọwọ́ ẹ̀ ti ń gọ ó ti mọ́ ọ̀yọ́ ẹja ni ó eléyìí alájì sílọ rẹ̀ ẹ̀ wá lè five ṣe pàpàpàpà ilé lórí bó ṣe nyúra ni ni ọ nyúra o ọdẹ ni yẹyẹ òbí ọba ti yẹ pẹrẹ obìnrin ọba wọ ẹ bí ṣe ń ṣe yín téèyàn ọba rówó tí òfin ṣe sàrà fáìlì àìmẹ́lì kọ́ lọ sí kí o kọ́ lọ ṣiṣẹ́ ni wọ́n ṣiṣẹ́ ara mi iṣẹ́ tó bá rọrùn lọ ṣe lọ sí sọ́mìlì má lọ bá wọn kó pákó lọ yí kí mákẹ́múgbó pétagbára ó fi wà dáadáa wọ́n sọ fún ayé pé ọ̀kẹ́ náà ọmọ olúwa ọ̀dẹ̀ lọ sí kánú ń bọ̀ wọn kẹ́ máa bú un níta ń lọ ọ̀ta iṣu lọ́hùn ọkọ lé ń bẹ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọmọ ọ̀sẹ́ yìí náà dẹ̀ èṣù tọ́bi iná ò tọ́lọ̀ lé èṣù sí àárín ìjà mbẹ́ ju ẹ̀rín yín lẹ́bi lé wọlé padà ga àbá bẹ́lẹ́ sí. nígbà tí mo ti sàwọn dídé kò sí nǹkan kan tí ń jẹ ìmọ̀ àná sí nǹkan kan kò sí gbá kọ̀ sáwò wọn ò pé bò ní ṣèdí ọ̀sẹ̀ rí àwọn ọ̀rẹ́ mi wọ́n bá dìgbà rẹ̀ wọ́n tún wá láwọn ọkọ̀ mi lọ mi. nígbà tí wọ́n sùn mọ́ bá tún bá wọ́n tún bá wọn náà lọ́wọ́ à ẹ̀yin mẹ́mbẹ́ omi àti kí ní ọyẹ yìí ni máa sọ̀rọ̀ bí ṣe mi ṣe rí báyìí sóbì mi ọ̀bọ̀lọ́rẹ́ kí ni wọ́n á rò pé kí ni mo fẹ́ ṣe báyìí àbá mo bá rí kan náà ọmọ kí ọba kù mí lówó mo lọ ra mo sì lọ wọ ẹgbẹ́ ń tà fáwọn ìgbà ni ó wà ní twenty naira twenty naira ìgò kan alájì abẹ́rẹ́ kó o ọ̀yà ẹlẹ́dà ṣé yọ̀ọ̀yà alájì kó mẹ́ nítorí gbéǹdéko yọ̀ọ̀yà fà kó mẹ́ wàláì owó kékeré lọmọ yẹn fún mi ọkọ̀dé bára kàlá òbí ìdálẹ́ kàlmáàlì oṣù mẹ́fà báyìí yìí sì mówó rẹ̀ sí owó ata epo òróró mo mú un bẹ́ẹ̀ mo sì lo fóṣù mẹ́fà kówó yẹn tó parun. kí ni ẹ fẹ́ máa ti jú tí wọ́n máa tọrọ ní tí ọba ohun tá a gbé lọ́wọ́ dé. Ah, ah, ah, ọlọ́run má jẹ́ kí o lè ṣọ́ dàbí tàwọn eléyìí kéènì níyàn dé títún tọrọ bára káàkiri. nígbà tí ọba rí ìkẹjẹ. ní ìdílé bá ti bí ìṣe ń sọ ìsọmọ pé bí ìṣe ń lọ sẹ̀mí gbà rẹ̀. àti rí mọ̀ ilé wa ní ilé wa kọ̀ láàdúró. ẹgbẹ́ ọ̀dà kọ̀ǹpútà tá a tún fojú sí iná ẹja tún máa ṣe tọ́lá tí mo kó ní bùkátà làwọn ọ̀yà ń bíà á fẹ́ bí púpọ̀ á sì bímọ púpọ̀ tọ́lọ́ ń bá ní kẹ́mi fẹ́kù. inú kíláàsì méjì dá àtẹ̀ka inú kíláàsì mẹ́rin abẹ́ẹ̀kọ́ inú kíláàsì mẹ́rin àtẹ̀ka méjì. gbogbo ó sì pé a ti mọ̀ fún gbọ́ kíní yẹn kí ló ní bùkátà sí o ní bùkátà sówó ìyá wá sẹ́kún fẹ́. fún nípa bẹ́ẹ̀ sàárà àti dẹdẹ fún gbogbo mùsùlùmí ẹnìyẹn wá ń bẹ àlejò pé tí ọ̀bá alágbá kọ́ lọ sí sẹ́nà ọ́ kọlọ ká sọhun kọlọ kóhu ká alihamudulilayi yẹn tẹ tó ti wá lówó lórí dáadáa ń sìn kó máa dá o ẹ kọ máa kiri dàbí dùn kọ máa fi bu àwọn ọmọlá nìkan kọ máa lọ ta sọ kọ máa kiri lórí àmàlà kọ máa kiri ata tijútijú òun fún tijútijú ẹ̀ lòdì òun fẹ́yàwó tí mo mọ̀ tó fi bá fẹ́ fi ọba yìí nígbà mi kẹ́ ní ìṣáájú ẹ̀dín fẹ́ lókè ọ̀lẹ́ ní ìṣẹ́ lọ́wọ́ kọ́kọ́ béèrè sẹ́ńtìǹtì tí ìbá tẹ̀ wá sí tí ọba ti yọ dáadáa ah ọlọ́run fàlùfẹ́ kàkì àwa náà nìyí o iṣẹ́ five thousand là ń ṣe lóṣù ibi ọ̀pá wa àtàwọn ìyàwó àtọmọ wa ọgbọ̀n nǹkan táwọn yẹn máa tún sọ pé àwọn fẹ́ ní láyé náà ọlọ́run tún sọ pé ẹ̀yà àfa ẹ̀yìn náà gbà láì ní ti wàhálà ṣùgbọ́n a ti ní nǹkan tá a gbójúlé ní sí ọwọ́ ni ọlọ́run kẹ́ fi bòkó sí ni bọ́lọ́run sì ṣe máa ń ṣe nìyẹn pẹ̀lú iṣẹ́ tó bá jẹ́ ṣe halal kò ní yé yẹn àwọn máa rí i pé lóníwà wọlé fún mi tó kínkínní gbogbo sáré nǹkan ní láìsí sọ nípa bẹ́ẹ̀ gbogbo wa ni sàárà jẹ́ dẹ̀dẹ̀ ìjọba nìkan lọ wá sẹ́sẹ̀ fàlẹ́ ń fa anẹ́fà tọ́ba ṣiṣẹ́ tán kó ṣe rẹ̀ láǹfààní wọ́n jẹun tó da sára. yàtọ̀ tó tì í lé dẹ́gbọ́ wọ́n ní yàtọ̀ tó tì í lé kó jẹun tó da sára oúnjẹ tó máa sára ẹ̀ lóore ẹ̀ wọ́n lóun kẹ́ wọ́n jẹ́ gidi lọ. ó má jẹjẹ kú jẹ kó jẹun tó da tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlá nífẹ̀ẹ́ tó bá ṣèdẹ̀ra fún yẹn báyìí ká ẹni tó lówó ṣífù ni ó dé ilé oúnjẹ ọba ní ẹ̀bá ń rẹ̀ bà ẹ̀bá èlò ẹ̀bá ẹ̀bá ten naira ẹ̀rìn èlò ẹ̀rìn twenty naira àwọn èèyàn á wò fóun ló sì páàkì ọkọ̀ yìí o ìyára jẹ́ ẹ̀wọ̀n fáwọn asọ́wó asọ́wó wálé ayé mi náà wà bẹ́ẹ̀ kó ṣe láǹfààní tí bá ti ń sanra báyìí àwọn obìnrin tí wọ́n já sí rẹ̀ kó jẹ́ wọ́n sanra nínú ibi táwọn alùsùn lẹ́tún kù sí lọ́dọ̀ wa nìyẹn o àwọn sẹ́ra obìnrin orù. tọ́ba ṣiṣẹ́ tó rí owó sẹ́ báyìí ó fi ṣe rẹ̀ láǹfààní gbogbo ilé ọkọ̀ ilé ilé gidi kódà tọ́lọ́run bá fún yẹn níyàwó tó jẹyọ kan lọ ìyẹn ní kọ́líkọ̀ kan fún wọn kò pọ̀jù rárá àṣà bàbá tiẹ̀ wá tiẹ̀ lọ sí ọ̀run gan àṣà kò láyé yìí náà gbọ́ ọlọ́run dẹ̀ ti mú wáyẹ̀ yẹ lò sọ̀rọ̀ àlẹ́ aṣlù òun ni ká máa rí bẹ́ẹ̀tù kọ̀ọ̀kan fún bíi kọ̀ọ̀kan ọlọ́run bá kẹ́yìn aṣlù nìyẹn torí wọ́n ní bùyóòtò nàbí yìí lọ́wọ́ tọ́lọ́run bá ti á ṣiṣẹ́ lomi ìṣiṣẹ́ kò rówó bẹ́ẹ̀ni wọ́n padà wá rí níjà alhamdulilá ọjẹ́ kọ̀ọ̀kan kèé ṣe pé ìyẹn ò túmọ̀ pọ̀ ní rẹ́ wọn ò ti á ní wọn ò ní bò wọ́n rẹ̀ rírẹ̀ yẹn náà kúkú lọ títí tẹ́lẹ̀. tọ́ba ṣiṣẹ́ tó wọ̀ yọ ọ́ tọ́ba lọ́kọ̀ tó ń kú ọ̀rà fáwọn ìyàwó náà. ṣé àwọn afẹ́lẹ́ yìí bá ń gbé wọn lọ sọ́jà bọ́yọ̀ ọmọ wọn tó ti dàgbà ní ọmọ agbọ́n làbí wọn náà lọ dẹ̀ ráyè ẹ̀rí yóò ṣe rẹ̀ láǹfààní yóò tún wá ṣe ṣàrà bẹ́ẹ̀ tọ́ba ṣe gbogbo àwọn kìnìyàn tó dùn yọ àbọ̀ síta léyìí pé wọn ní máa yìnyẹn ta ṣé lágbára báyìí wọn ọ ah! àfààyàn sì ń pa wá lẹ́kún nílé ẹ̀ẹ́dì rí àwọn ọmọ ìyá tó yẹ pé mílíọ̀nì àlàlẹ̀ pé wọ́n inú wa náà ni abẹ́ lọ́hùn owó owó ọ̀hún ti dé o owó ọ̀hún ti padà dé báyìí àárí lo ìkànnì àwọn ìyá mórí márùn ni ó fo o yóò sì tọ̀nà ẹ̀bùrú jáde ó dẹ̀ ní owó lọ́wọ́ njọ tí ọba wù láti fowó nílẹ̀ ń sá lọ nìyí ìyàwó lébà gbogbo nǹkan yìí yóò yóò tó bá ṣiṣẹ́ tó lówó yóò sì rẹ̀ láǹfààní a tún wá ṣe sàárà nbẹ ẹnì ẹni orí ni tí ò bá lágbára ńkọ́ báwo la yẹ fàáyì àbí kò rí ṣe ansọ̀tàlá ni lè yọ̀ọ́yìn zàlẹ̀ hajj àti malihu ẹni tó bá ní bùkátà tó jẹ́ oníbànújẹ́ fún rìn lọ́wọ́ ẹ mọ̀ kó ṣe ṣe à irú owó dáa náà ti ní iná ó ti ń tó yìí táwọn Saudi yẹn ní ẹlòmíì ò lówó tó wà nù Saudi ẹnì pé gbogbo àní máa ń sọ pé èyí sí tó ti pàwọ́ àtọ́lọ́hún ti kẹ́ láàrin wa táàtù máa wá lọ tún bá wọn tọrọ owó lọ́dọ̀ àwọn ará Saudi pé kí wọ́n wá ṣe tọ́ọ̀rù àti kí wọ́n wá kọ́ mọ́sálásí ṣé wò lè kọ́ ni. tọ́lọ́hún bá ń ṣe téèyàn bá ń sọ pọ́lọ́hún ò ṣe èèyàn fẹ́ kó dínkù nìyẹn yóò sì dínkù téèyàn ọ̀rọ̀ sọ́ra. mọ̀rẹ́tì ìgbà tá a lọ sí Jọ́dà sheikh abab salam awaye wa ṣeré bàbá kan máa láti kòlódú. gbèsè wa tá a ti sẹ́ tó owó ta la yá démọ́kà yìí wọ́n á tún wọn ajáde lọ sí Jọ́dà ní Jọ́dà yẹn àwọn kan náà tó ń jẹ́ àwọn ẹni dáadáa tí wọ́n lówó lọ́wọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ student báyìí tó yẹ pé gbogbo ìwé pé student ní ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n fún ní nǹkan kan òun náà ní pásọ̀tì ẹ̀ bó ṣe wọlé bó ṣe dé Saudi náà tó níwèé yẹn ti pálí ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n á fún ní nǹkan kan bàbá mú wa káàkiri gbogbo ojúlé kọ̀ọ̀kan mo rí mọ̀ ààrẹ lomi tó yẹ pé gílóòbù ní ń ta gílóòbù gílóòbù náà ń tì bọ́ kiri àti àwọn inú sọ́kẹ́tì àwọn nǹkan tí ń tà ní àti fáànù kankan lọ́rí sẹ́ńtì ọwọ́ ajókòó sí sọ́ọ̀bù báyìí àbá wọ́n á fi sọ́ọ̀bù yẹn tẹ́sí kò sí mọ́ wa á wàá gbogbo ẹnì kọ̀ọ̀kan ọ̀rìn ọ̀rìn rìn yàrá kọ̀mọ̀gbà a parí o. mo ló jẹ́ dúkìá tí wọ́n yàn tó máa ya mura sí. ǹgbà kúrúnù sí náà dé náà tún gbé òbítíbitì owó dé. fẹ́lẹ́fẹ́lẹ́ bí èmi báyìí fún rẹ̀ ló gbé nǹkan lọ́wọ́ fà nù báyìí bí kéèyàn kó ẹ̀wà nínú ọ̀rà. káwọn ọmọ nàìjíríà tó lọ sí nàìjíríà hàn wọn fẹ́sọ̀ rẹ̀ rìyà ní fẹ́ni kọ̀ọ̀kan. èló lọ́jọ́ yìí twenty thousand àbí nàìjíríà money ó ti jù bẹ́ẹ̀ lọ ń sìn. bá ṣe fún yẹn ní wàásù ó máa jù bẹ́ẹ̀ lọ tí bá ṣe fún wọn ní forty forty naira twenty thousand ní nàìjíríà money ní fíyàn kọ̀ọ̀kan tó bá jẹ́ akẹ́kọ̀ọ́. ṣùgbọ́n gbà tí nàìjíríà ti nàìjíríà hẹ̀ wọ́n àwọn sì bẹ̀rù mùsọ̀hárà pèsè kéde pé wọ́n balẹ̀wù wọ́n sì ń sùn ta bó ti gbówó lẹ́nu yìí. bàtà padà ma pé má lọ ọ̀yà gbọ́dọ̀ ń kí ni sẹ́dá àdé ọ̀pọ̀ sí àwọn eléyìí. owó yẹn dẹ̀ ń múra sí. ẹlòmíín náà ọdẹ ẹni tí ń kẹ́ ń gbé owó lẹ́yìn ilé kan lónìí. yóò sàkàn múra náà ni pé àlóhùn fẹ́ sànú àwọn sítúdẹ̀ǹtì ni ẹjọ́ àná ọmọ àṣẹlẹ̀ yìí ẹnìyàn ọ̀bá rìn kankan sí kó sí kíni kọ́rin lọ́wọ́ dalẹ̀ hajjatul majhul ẹni tó ní sọ̀rọ̀ ni wọ́n fi máa ń tọ àwọn àfáà lọ bí àyè bá a mọ́ wọn kò sàkà sọ́dọ̀ wọn tọ́lá làá máa ń súnmọ́ yẹn jù. ẹnu ọjọ́ mẹ́ta yìí ní ìsọ̀kẹ́ nísìnyí ayé mọ inú àwọn sítúdẹ̀ǹtì pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ àwọn àdẹ̀ nígbà nǹkan ọmọ gé àwọn ògbówó tọ́lá sẹ́wọ́ olùkọ́ olùkọ́ yẹn náà sì ní àbábú pékélé tó fi gbowó lọ́wọ́ wa àdúgbò rẹ̀ lè jì yóò dọ̀kadà wa lẹ́yìn náà ni pé a ní ìdí oúnjẹ tọ́ba kọ́ ọmọ tán dago méjì èyí tó súnmọ́ ní kọ́lọ̀ ọrùn sùn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lọ gbé sí asọ́ngbà tí ẹni tí ọ̀sẹ̀ wọlé kéwù yìí yọ̀ máa ní wa lára ṣàgbé tá a bá ti ráwọn èèyàn tó dúró tó ti pa àwọn ní bùkátà ẹ dákun tẹ bá ń rí nínú àwọn ẹni tára wọn ò lè ní ọyẹ bá ń gbowó yìí fún wọn. ìyọkàn sanwó bí ọdún méjì rẹ bọ́yọ̀ sẹ̀ wọlé láwálò ìdádí ni wọ́n fẹ́ gbọ́ ọdún mẹ́ta rẹ̀ tí ó fi parí. àbí sanẹ́wì rẹ̀ níjọ́ta lọ sí ìyàwó ọládẹ́kù kájọ lọ náà. tó àràmàǹdà kan tá a tún rí lọ́dọ̀ àwọn kan nìyẹn. táwọn bá ti ṣe òde ìyàwó ọdún tí bá fi parí báyìí wọ́n ní táwọn èèyàn mú sádàkà wá jẹ́ kí ló dé wọn ló ní ohun táwọn fi sìn nínú àlàyé tí wọ́n á ti ọ̀kẹ́ mẹ́rin nìyẹn ìfi àwọn nínú àwọn student rẹ pé wọn ò rí owó kẹ̀kẹ́ wọn ò rówó síra mú wa wọn ò rówó lé kí ó mú wa àwọn ọ̀rẹ́ dà sílẹ̀ kìí sì bẹ̀rẹ̀ lọ́yẹ kí wọ́n tẹ̀ gbowó yẹn ọ yẹ káwọn èèyàn ti wà tí wọ́n kàn wò sùn wípé tẹ̀bá rẹ̀ ń tí ó sì tí ó kọra dẹ̀kọ́ yẹn lè sun pálapàla o wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ yẹn o tí ò rówó ṣe ẹ bá ń fi lè ṣe bùkátà rẹ̀ ẹnìyẹn tó wá béèrè yìí pé tí ọba alágbára ń kọ àti kò lè tó ní kó pàṣẹ dáadáa sàárà lélẹ̀ yẹn náà ọ̀pá yẹn láṣẹ dáadáa wọn ní tí ọba tó lágbára àti ṣe ń kọ́ kó kóra ró débi ilá burú fa iná aláhùn sọ̀rọ̀ tọ́ba ti ṣèyẹn náà ń kọ́ ó ti ṣe sàárà náà nìyẹn gbogbo eléyìí àti sọ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká ka mọ̀ndá lọ́ha àníyàn hàṣìnà kọ́lùkọ́hù káwá sí حدثنا محمد بن سلام قال أخبرنا مروان بن معاوية عن عن عبد الرحمن بن زياد بن أنعم عن عبد الرحمن بن رافع التنوخة عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم كان يكثر أن يدعو يكثر كان يكثر أن يدعو يدعو اللهم إني أسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر حديثي قد يعني حديث ضعيف ني حديث ضلني ọ̀rẹ́ ń tọ́ ń pè ní ibùdó ziyad àti ibùdó rọ́fẹ́ dọ̀ìfàd àwọn méjèèjì lẹ̀ albazaru lọ́ fàyọ tọ̀bàrọ́ ní ìyẹn náà fàyọ nù àdùá alxara ìtì ìyẹn náà fàyọ nù makarim al-akhlaq min tariq ibùdó ziyad àti dọ̀ìf wọn túmọ̀ rẹ̀ sì wúlò díẹ̀ ọtí ẹ̀ wúlò púpọ̀ gan tẹ̀ ni. wọ́n ní hadathana muhammad bin salam wọ́n ní muhammad bin salam hadathana ọba àtọ̀rọ̀ ní marwan bin muawiya alifazari ju ó fún wa nírò wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ abdulrahman bin ziyad bin anam látọ̀dọ̀ abdulrahman bin rọ́fin àtẹnuhi látọ̀dọ̀ abdullahi bin amrin wọ́n ní òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam ìmọ̀ ń lọ́pọ̀lọpọ̀ pé allahumma ìwọ ọlọ́run inni as'aluka sihhata mò ń tọrọ àlàáfíà lọ́wọ́ ọwọ Ọlọ́run wàlẹ àìfàtà àti àkájú kúrò nínú wa wọbi ẹnu àti wọbi abẹ wọlé amẹnẹta àti ìgbà àfipamọ́ ìmọ̀ sọ ẹ̀tọ́ ẹni ẹlẹ́ni wà husnul khulqi àti wà tó da wọ̀rìdọ́ bil àti ìyọnu sí kádàrà ẹ̀rí hadith yìí ẹ̀kọ́ tí ń kọ́ wa náà ni pé ìṣẹ́lẹ́yògò lórí pé ká máa bí ọlọ́run ọba ní àwọn ìdẹ̀ra àti ìròyìn tó wá nù àdúrà tí wọ́n là nẹ́bí máa ń ṣe ẹ̀ka tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run àti ìní àkájú kúrò níbi wọ̀bíà ẹnu àti wọ̀bíà bẹ́ẹ̀ torí yẹn ni máa ń ba ti yẹn jẹ́ àti àmẹ́ẹ̀nà ilé sọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àti husnul khulq ìwà dáadáa kama bẹ lọ́hùn rẹ̀ àti ìyọnu sí kádàrá ìwé ìtọ́lọ́hùn mú wa yìí tó mo gbà bẹ́ẹ̀ kí ẹ má máa lépa ìdí ọba ti gbà náà ni ọ gbà ẹ̀rí. bákan náà hadith yìí ó tún kọ́ wa lẹ́kọ̀ọ́ al-khudu' lillah ìtẹríba fọ́lọ́hùn àti kéèyàn máa tẹ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba nínú gbogbo òṣèṣì. ṣùgbọ́n hadith tó tẹ̀lé ìyẹn lálàáfíà ń tiẹ̀. wọn ni haddathana Abdullah. أبي عبد السلام حدثنا مسلمان قال حدثنا جعفر عن أبي عن أبي حمران عن زي عن يزيد بن طبنوس طبنوس قال دخلنا على عائشة فقلنا يا أم المؤمنين ما كان خلق رسول الله صلى الله عليه وسلم قالت كان خلقه القرآن تقرؤون سورة المؤمنين قالت اقرأ قد أفلح المؤمنون قال يزيد قال يزيد وقرأت قد أفلح المؤمنون إلى لفروجهم حافظون قال قال هكذا كان خلق كان خلق الرسول خلق رسول الله صلى الله عليه وسلم حديثي في عكا في هذه دوناني وني عبد السلام حدثنا wọ́n ní hadathana ja'far yẹn náà bá a sọ̀rọ̀ kọ́ látọ̀dọ̀ àbí imran látọ̀dọ̀ yazid bunu babanus babanus wọ́n ní dakhanna ala aisha ta wọ́n la wọlé lọ tọ̀ aisha àti wọn a máa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn obìnrin obìnrin lè yàfa o ó lè yàfa àti ilé ọkọ tiwa ọ̀dọ́ àlòsùn lẹ̀ ọkọ yìí kéwú ìyàwó ni máa ń kéwú tí ìyàwó náà bá wá kéwú ó lè yàfa o bí ìyàwó àyìnṣà ti yàfa torí ìyàwó àyìnṣà ó di ọlọ́ọ̀tà láńhà ìsẹ́sàárọ̀ kẹsìrọ̀ min àhàdìsì nàbí sallallahu alaihi wasallam ó há sí pọ̀ sórí nínú àhàdìsì àná sọ̀sọ́lá bọ́jọ́ orí wọn ti kéré tó ìyàfàkìhà àìlìmà alágbọ̀yẹ̀sì ni wọ́n wọ́n dẹ̀ nímọ̀ símọ̀ yẹn jọjú débi pé wọ́n padà ní ipò tó ga láàrin àwọn tó gbàdí sànẹ́bì wa bóyá nípò wọ́n ju bí ipò kejì lọ tó gbàdí sì pípọ̀ wà lẹ́nu àti sọ̀sọ́lá gbogbo ọjọ́ orí wọn dẹ̀ ju eighty lọ láàrin ibi jáde láyé wọn ò ju eighty years lọ. obìnrin lè yà fa tó bá sì yà fa ajá tí kò lè kọkùnrin kéwù. mo tẹ́lómi ìdí ọ̀lọ́ lé kí ó jẹ́ ọ̀fẹ́ gbà nìyẹn yóò máa yarí pé wáò ó ti ẹ̀ ti fẹ́ jọrẹ lójújú kí ni wọ́n ní ọ̀lọ́ lé kí ó kójú ìjọ tó ǹgbà tó ti jù ọ lọ yẹn jẹ́ ń dàfà rẹ̀. sọ́mọ yìí pé ìyá wa rùmẹ̀sọ́ àbí rùmẹ̀sọ́ afá ńlá ni wọ́n. wọ́n sì já afá àti ọkọ wọn tí wọ́n pè ní kíni wọn Abu Talha ẹni tó ń pè ní wọn mùsùlẹ̀. ẹ̀wọ̀n pé ìjà afá àti ọkọ ló kí wọ́n lè máa sọ fún Abu Talha yìí pé irú ẹ̀kọ́ kẹnu dàrẹ́ fún wọn fẹ́yìn tá àbọ̀ bá gbà. ṣùgbọ́n fún Islam ìmọ̀ ní bẹ́lá rẹ̀ ló fi sọ bẹ́ẹ̀ àfáàní. tó o bá ti gba ìsìláàmù báyìí àà nírọ̀wọ́rọ̀sẹ̀ nígbà fún ẹ ti dìbò gba ìsìláàmù. ẹ tún wo àmì àmúyẹ tó tún tóbi sí bẹ lára wa ọmọ sùrẹ́ nípa sùúrù. yànníkànnì ti jábọ̀ ẹ̀ làwọn fi sọ̀bọ̀ ọmọ sùrẹ́ ìmọ̀ ni ṣé wọn kí wọn dáàbí mọ̀ kó ní mọ̀lẹ̀ yẹn bí sọ́bùrì wálé ẹ̀kí tùnẹ́ lọ́lẹ̀ ìmọ̀ àmọ́tú fìdí pẹ̀lú sùúrù àti mọ̀ àmọ́ yí dẹ́ndé wọn lè yẹn fi di aṣáájú nú ẹ̀sìn obìnrin lè yàfa káwọn ẹ̀ka gbìyànjú ká tó àwọn ọmọbìnrin wa alihamudulilayi lọ́dọ̀ tiwa wọ́n lè máa sọ wọ́n ní wọn ò fálọ̀ ẹ̀kọ́ obìnrin wọn kẹ́ máa ń fa àwọn fọ́kọ ni gbogbo ìgbà náà ládẹ́ sì máa ń wí pé tó lè rẹ́ nìkan tó tiẹ̀ mú wa dáa fà fọ́kọ kò lè rí mú wa láéláé kò lè rí tọ́ka sí ẹnìkan sọ fún mi lẹ́yìn ọmọ mẹ́ta yìí pé wọ́n ọmọ wa lé kí lọ́dọ̀ wa mo ní kílá dé ọlọ́ńtọ̀ ọlọ́wọ̀n mo wá mọ́ kí ló sì dé wọ́n lẹ̀ máa ń fa àwọn fọkọ ni mo lójú tì ọ́ èmi gẹ́gẹ́ alára èmi náà ọmọ àwa náà lọ́mọ àgbà àwọn àfa àwa náà lọ́mọ àgbà rẹpẹtẹ àti lọ́mọbìnrin tó dàgbà mélòó nínú wọn la rí jẹ́ ń pamú lọ ilé ọkọ ṣé ìwọ ọmọ ọlọ́mọ láwọn akí mú pé ọyá ilé ọkọ yá alihamudulilayi wọn là fálù ẹ̀kọ́ àníjẹ wọn kàwé adúgbẹ́ fọlọ́m alihamudulilayi àwọn tó lè tó ṣe pé túdẹ̀ǹtì ilé kéwu wa ni wọ́n tí wọ́n fẹ́ gbàyọ̀ǹda apá ńlọ kàwé kẹrin ni wọ́n tọ́ọ̀lù ti làkùlà kámẹ́ ara àwọn tó ti ṣàṣeyọrí àtàwọn àwọn tó wà lẹ́nu ẹ̀ báyìí àtúnrẹ́ lómi ìtúntò ọ̀kẹ́ ní bẹ́lẹ́gbẹ́ mi wọn náà ti dára fẹ̀ ó sì ti dàáfà tẹ́lẹ̀ kó tó di kó sọ pé òun lọ fẹ̀. àmì mi anilade yẹmi anínífẹ̀ wọn náà aniláwọn ìlú mi lóríṣiríṣi bẹ́ẹ̀ alihamudulilayi. ẹ̀kọ́ obìnrin náà tún pàtàkì agbọ́dọ̀ fálù rẹ̀ tọ́rọ́ mi ilé yàfa bí mo ti lọ nìyẹn àwa kà á sí lọ́dọ̀ ti báyìí pé ìwé ni ìwọ wò pé kọ́mọ tiẹ̀ kọ́ kà lọ náà ọ̀fẹ́ kó kí wọ ọ̀fẹ́ kọ́ mẹ́sìn tiẹ̀ ìwé lọ́fẹ́ kọ́ kà bí ọ̀kan náà àwọn àfa wa <laughs> ọ̀hún làwọn àyíṣà tó ń sọ lónìí pé àgbà tá sí kòròdú àfa ni wọ́n gbé wá sí fún ìyá àfa ọ̀gánjà ọ̀wá ni òun ń tò wọ́n bóun bímọ ogún bóun bímọ ọgbọ̀n lẹ́yìn kí wọ́n mọ̀wé tí wọn ò fi ní wọn jẹ gbogbo ọmọ tòun ni ó yà fa yóò kéwòn. nínú àdéhùn tá à ń kẹ́ lára àwa mùsùlùmí ń sìn ọ̀kẹ́ náà nìyẹn àtàwọn tá a tún òsùn nà wọ́n lè ná ìníye owó lórí tóníwèdè yìí ni wọ́n ti ń pààrọ̀ sùkú kódà ẹlòmíì òbí dòwò mọ́ wọ́n mọ́ ọmọ lọ sùkú kiri yó tọ́ba béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbọ́ à ń kọ́ wọn dáadáa mbẹ́ gbogbo àwọn tó ń lọ wọ́n ń tó sọ náà ni pé ń ọkọ̀ júdà bàbá rẹ pé ìwọ bàbá mi

àti ń jẹ́ ó yá àwọn ọmọ wa wípé ọkàn rí sí ń dárú mọ̀ sí ni kò sí kẹ̀kẹ́ mbẹ́ o eléyìí ni o fẹ́ sí. ṣé ọmọ yìí tó ń kó jáde àwọn tó fẹ́ kọ wáyé kì í nú àwọn ọmọ yín tí wọ́n ní ẹ̀ lọ kó seventy thousand wa. àìsè tẹ́jọ́ kẹ ọmọ kan fẹ́ kọ ìdánwò àjáde yẹ sírì lọ́dọ̀ wa a ní ten thousand wa nígbà tí akin pè mí jẹ́ ọgbà mi láago nígbà ń sọ fún mi wípé owó tìdánwò wáyé kì í náà làwọn wa mo ní owó tilé kéwì sí pọ̀ mo nítorí ten thousand ó ní bẹ́ẹ̀ ni owó yẹn pọ̀ ṣùgbọ́n sixty yẹn kò sí kíni o kọ́ pọ̀ ọ̀dà padà san owó yẹn fún wa mà ó ní òun èsì kóun máa ní tóun ní múṣẹ pé ní táìmù ẹni ẹ̀ẹ́ kò táìmù tó ní ọmọ àti yọ ọmọ yìí pé kéwù yẹn o amúrò ń sàn ẹ̀wí yìí ò ní torí gbogbo ẹ̀ náà lọ́mọ ń gbọ́ tí wọ́n sọ pé fifty kìíní kan òun lówó nẹ́kọ̀jìsì fifty kìíní kan òun ló wọ́n sàkà gbogbo ẹ̀ lọ rẹpẹtẹ. wọ́n sì ń jẹ one thousand two ilé kéwù. bilisanil hal èyàn ti ṣe kíni o èyàn ti jó yí ọmọ wípé ẹ̀kọ́ kéwù yẹn ò nídìí. Ah, obìnrin lè yàfa o ìyàwó yẹn lè yàfa ọmọ èèyàn yẹn lè gbìyànjú bò ní o ti yàfa. ẹnì pé gbogbo àlá máa ń sọ fún wa pé àlẹ́ ó mú mọ́dúrásà ìyá gangan òun nílé ẹ̀kọ́ tí ẹ̀ bẹ́ẹ̀ dúró bí ìtọ́jú ń tọ̀hún sórí ire o odidi generation rẹpẹtẹ kan ló ti tún yẹn rẹ rẹ̀ ti dá káwọn náà mójútó mi ẹ ò Aisha wọn làwọn wọlé tì àwọn ya ummul àwọn ọkùnrin wọn làwọn ní ìyá gbogbo àwọn ẹ pé ìyá wọn lọ bá ni ó lè o. wọn ni tí a mọ ìwà òjíṣẹ́ ọlọ́run bó rẹ̀ ṣe ìyá ni ìwà ọkọ mi lẹ wá ẹtí wà lẹ fẹ́ mọ bẹ́ẹ̀ ni kó lè káàní kọlù kóhó alukoro at ìwọ fi ọlọ́run rẹ̀. ìyá wa sọ ike ń ka lè mọ̀ mí ní wọ́n ni. ọyà ìwọ ka áyà yẹn ọyà àbò Yusuf ẹ bá gbé qad aflaha al-mu'minun débi ilé forojì ọyà ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo ti jèrè ẹ máa ń sọ. àwọn ẹni tó ṣe ṣe kẹsẹ pé kàṣẹwọn là pápá hákìtún náà là pápá mo ṣe pé kàṣẹwọn ẹ tí bó ti wà ní ọyọ ya ọdẹ afúláhà ni mọ̀mínú ọyà ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo ti jèrè wọ́n ní àwọn ẹni tó ṣe pé wọ́n máa ń ṣe kíni o wọ́n máa ń sọ ìrun wọn kí àwọn ẹni tó ṣe pé wọ́n máa ṣẹ́rí kò níbi ọ̀rọ̀ sọkúsọ. Káyà yẹn ò lè ọ̀sẹ̀ òun lọ gbọ́dọ̀ jálá ọ̀fọ̀ ọ̀yà gbé fún ọ fún ọ fún ọ dáhùn dáhùn dáhùn àbíkọ́ kájáde. ṣé sọlá tèmi. náà ọ̀sẹ̀ òun lọ gbọ́dọ̀ jẹ náà òun náà ọ̀yà náà. ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè o. àwọn tó ti pé wọn a máa kọ́ mi inú ọlọ́run ọba wọn wọ́n máa ń ọlọ́run ọba nínú ìjọsìn wọn. àwọn tó ti pé wọn a máa sẹ́rí níbi ọ̀rọ̀ sọkúsọ. àwọn tó ti pé zaka wọn a máa wọn. àwọn ẹni tó ṣe pé wọ́n á máa sọ abẹ́ wọn ẹ̀rí wọ́n máa ń ṣe kíni o wọ́n máa ń sọ abẹ́ wọn wọ́n ní wọ́n káyà yẹn débẹ̀ yẹn wọ́n ní ìyàwó àyìnṣà wa sọ wáyé pé ha kàdà fólùkù rasulillahi sallallahu yóò òjíṣẹ́ ọlọ́run bá ṣe fi ní wa ní ọkọ sànẹ́bì sọyọ́ máa yé wa nù hadith yẹn pé káàní nabiyyu sallallahu alaihi wasallam àdéhùn sàlá ń jẹ́ tó ṣe pé mùtàhálíyẹ́n ọjà ẹni tó kọ̀ bijamil akhlaqil karima pẹ̀lú gbogbo wa alákùnrin allati warada dhikruha fil Qur'anil karim sálàyé rẹ̀ wà nù al-Qur'an alákùnrin wa kana majtaniba anábì tún jìnà ó sì pàṣọfù kúrò ní gbogbo ńdọ́lọ́wọ́n ọba kọ́ fil Qur'anil karim òun ló fàdí àwọn àyìnká sọ pé ìwà anábì sallallahu alaihi wasallam al-Qur'anil karim sọ Wàhálẹ́kùn sálám wà. Nígbà ẹ̀mú nẹ́mbà. Ọ̀yà. Sọ ṣáájú àti eh, alaga ìmọ̀ yín dáhùn béèrè yìí sọ àmọ́ náà ní ẹgbàá yìí ọlọ́run kọ́ máa jẹ ẹ̀sìn o torí inú àwọn nǹkan gidi táwọn máa ń fẹ́ kéèyàn ṣe ọ̀kan náà lèyí táwọn fẹ́ ṣe àbí tí wọ́n ti gbé wọn sí ni wọ́n máa darí àwọn ẹni tí wọ́n máa pa pàyà tí wọ́n lè kìlọ̀ fún yín pé má pa mọ́ ọlọ́run jẹ́ ẹ̀rí dáadáa sí lásìkò sẹ́yìn wáyé ọlọ́run má jẹ ẹ̀sìn o ọlọ́run má jẹ́ fi jalè tí wọ́n ní à ah, wọ́n sọ pé àwọn tọ́lẹ́sìn àwọn tọ́lẹ́sìn ẹlẹ́sìn náà ìlàgbé bẹ́ẹ̀ ẹ dákun ẹ má jìnà sáwọn àfa o ọlọ́run ò ní fi tinà yín o ẹ bá sì ṣe ń darí rẹ ọlọ́run jẹ́ ọmọ àgbà dídarí lórí ẹni di àkíyèsí púpọ̀ jù àti ìtọ́sọ́nà ọlọ́run má jẹ́ ẹ̀sìn o náà. Thank you. عليكم السلام ورحمة الله yóò dùn. Thank you ẹ ṣeun ẹ ṣeun sẹ́ẹ̀rí kéwu wa lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run kọ́lọ́n kó fẹ̀mí wálẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ ọwọ́ àánú rẹ̀ nínú àwọn nǹkan táwọn àfáà yọ kó nu bíbà lọ́wọ́ ààrẹ ti gẹ̀ẹ́sì mẹ́fà ni nǹkan yẹn ọ̀kan náà nìyẹn òun ni sọ yẹn rárá ṣètò ẹ̀sìn wa wo mọ́ lọ́ọ́ bí àfáà lágbájá o ni wọ́n ti ṣàlàyé gbá ah, kò níṣẹ́ lọ́wọ́ ìṣẹ́ lọ́wọ́ ẹni dáadáa ni ó sì mú súnà lọ́kùnkún dùn bọ́ọ̀ bá nìyẹn díẹ̀ kì í ṣe kíbà. olóhùn ọlọ́ọ̀ bára dà ẹ ọ lọ fún ẹ ní kò séyọ ọkàn yẹn mọ́. Thank you ẹ̀mẹ́ta làwọn yẹn a kàn sọ àwọn ọ̀dájọ́ mẹ́jọ tó ní í ṣe pẹ̀lú oṣù ṣàbáǹtà wa mẹ́yìn bẹ̀jẹ̀ àwọn mẹ́ta lọ́lọ́run ò ní foríjì ẹlẹ́bọ oníbídíà oníkónira páyẹnpáyẹn yìí kẹrin nìyẹn. wọ́n wá sí ẹ̀yìn ká ló wà obìnrin wọ́n lọ gbé sí obìnrin tó ti háìlì lọ bẹ́ẹ̀ gbogbo àlá máa ń sọ. àwọn tí wọ́n láwọn ń ṣe fìrìdáwù èèyàn lè jóúnjẹ òkú tó bá gbé fún yàn torí wọn náà ti kún wọn nìyẹn wèrè ṣe báyìí wèrè ṣe báyìí ọ̀hún àti wèrè ẹgbẹ̀ra ni wọn. ní ọ̀dọ̀ bá fẹ́ sọ̀rọ̀ wọn ni ẹlẹ́hàá ìsàmù aláfẹ́ ń lò ó. ń sì kún ìyá ilé òkè. aleykum salaam.

wọ́n ní owó tó ti wà nínú ilé òpá ńlá orí tó wà ní èyí mo tó ọlọ́wọ́ àti àwòsílẹ̀ rẹ̀ ní ẹ̀fọ́ àwọn ọmọ ẹgbẹ́ àbámẹ́lò tó èmi ò aburú la fẹ́ gbé àmọ̀ràn ẹ̀ sí kọ́dà fáwọn ọmọ rẹ̀ ọba níbẹ̀ lẹ́yìn ó sọ pé bà àníṣọ́ sọ́lá sọ pé kò sí tó ṣe délé àbákiri kí èyí ti lágbára jù nígbà tá a fáwọn ọmọ rẹ̀ ó de ní ọlọ́dẹ ọlọ́ta lánàá ìlàjì làwọn mú wa ìgbàgbọ́ àbákiri lékè ẹni ọba lè lórú gbàgbọ́ bẹ́ẹ̀ bá aláì alẹ́ ti gẹ̀ẹ́sì ṣùgbọ́n ọ̀gá ni àwọn bákan sì dékè ọjà lọ sára ni ẹ̀mí rẹ̀ oní mì tẹ́lómi bá ṣe láàrin wa ẹ̀mí rẹ̀ omi tẹ́lómi bá gún yẹn ó gún yẹn ní nǹkan tó jọjú kan yóò tuntun òkè sáfà yìí sì wọ́n ṣe gbogbo yóò tún wá sun wò wẹ́ mo ti fún náà jẹ́ má dání yẹn padà. Ah! èyí tó ti sọ ni kọ́. Ah, kò sí wọ́n bí abẹ́ lọ́dọ̀ ẹlẹ́tọ̀ọ́. bọ́lọ̀ ń bá fún ọ lágbára ọba àti ẹ̀ má jáde nítorí ẹ̀. bí àṣọ kan náà àwọn àfáà ó ní bẹ́ẹ̀ bá gbàwẹ̀ látàrọ̀ tó lóun òbí sínú ṣùgbọ́n ń bẹ̀ kọjá támúrù nà. kò sí wọ́n fi afẹ́ mi èyí tí fẹ́ sílé tọ́jú o. ẹ wo àwọn ọmọlá nítorí ẹ̀wọ̀n ìwọ̀n pátá. àwọn kan wọ́n máa ń ròyìn wọn bẹ́ẹ̀ àwọn orí wọn o. wọ́n wà wọ́n wà ẹ ti wo ìṣe sí ti ìyàwó àyíká kan ṣe fún jìṣẹ́ ọlọ́run ni ọlọ́run kan bá ní kẹ́yà rárá ẹ̀ wọ́n fàyè lé yẹ́nyẹ́ fún jìṣẹ́ ọlọ́run pé gbogbo ìgbà tó bá ti ń nídìí àwọn ni nítorí ẹ̀ àwẹ̀ tí wọ́n bá jẹ sọ́run báyìí wọn eré sẹ́n ó ti ṣàbá nǹkan wọn tó sàn. lóòótọ́ wọn ní múdírájù ní gbólóhùn yẹn yípi ihun tó fà sí àyíká rọ́jà lọ́ọ̀tà lánàá àtọ́ fi jẹ gbèsè àwẹ̀ sọ́run ti ṣàbá oṣù tá a wà yìí ni wọ́n tó ń sẹ̀nsẹ̀ òun ni pé àṣùgbọ́n bí rọ́ṣùwọ̀n ni lọ́ọ́ yìí sọ́run ìbísí ìtànẹ́bì pé kí ló tún lọ fẹ́ àwọn obìnrin wa yóò lè béèrè lẹ́nu tẹ́lẹ̀ yìí tó tiẹ̀ ti lálàáfíà rẹ̀ ńgbà owó oúnjẹ ńgbà gbogbo ẹ̀ ọ́ ó tún ti fi ọjà ó ti fi hẹrẹ̀ lémọ̀ ṣíṣe ń sáré lọ wájú yóò máa sáré lẹ́yìn yóò lọjà yóò lọ rú pálí àìsí ìdẹ̀yẹn lẹ́yà ayọ̀ wà ti ẹ̀fọ́ ni lórí ọ̀kadà gbogbo igbá ìyàfa aláàfáà yóò máa fi lù wọ́n lẹ́yìn náà wọ́n fi sọ pé àwa tọ́lọ́ àbí kò sì máa gbéyàwó ẹ jáde kó máa fi gbáyà sọ káàkiri níwájú ta wọn lọmọ ìbóbìnrin rẹ ni tùmọ̀ kò túlẹ̀ àìní gírọ̀ ni mo kà á sí lọ́dọ̀ tèmi àìlówú lára ẹni tí ọba sì lówú lára kò ní wà lójẹ́ náà ẹni tó fi ìyàwó ẹ lẹ̀ fọlọ́kadà ọmọ àfigbáyà sọ lẹ́yìn ọba ti fẹ́ kọjá níwájú lélẹ́yìn kébẹ̀ yẹn láwọn ibi tí wọ́n ṣe kínní kébébè sí yẹn ó fi gbá sọkọ̀ àìlówó lára nìyẹn àwọn àtẹ̀tẹ̀ni kí lọ́wọ́ àtún gbò bọ̀ ọwọ́ àtẹ̀kalẹ̀ nígbà tẹ ọlọ́run ní ọ̀kadà fẹ́ fún ṣéńjì ọwọ́ àfọkàn ẹlẹ́ ẹ̀ tẹ ọwọ́ sọ pé eh, eh, ah, ẹ ẹ tẹ màkàn lẹ́lẹ́ ẹ̀ wà fọ́ kẹ̀mí lọ́wọ́ ẹ gbódì dìrì ìgbà yà tó fi sàn lẹ́yìn láti dájú kọ́. sọ́dí ẹ kò sí tọ̀ àgbègbè ah, làwọn máa ń rí méjì tún gùn bẹ́ẹ̀ ni ẹ̀rí pé yẹn tún nípọn. ẹ̀sùn obìnrin ti ń pariwo àbí ẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ti ń kadà ẹni tó wà nù sòrò kọ̀dá ká máa tún sọ̀rọ̀ ọkọ̀ bá gùn pé sí o ẹlòmíì ń bẹ àwọn yẹn ni pè ní miskin ẹni tó kò ní báyìí ṣùgbọ́n lè béèrè àwọn èyí sábà ronú ń àwa ni ẹjẹ́ á máa wo àárín wa ká máa ẹni tára rẹ̀ ò lé yẹn lọ́wọ́ àánú kí lè mọ́ kírun tẹ́ jù dájà máa ó lè béèrè wọ́n lè béèrè ká ọ̀rọ̀ ẹ̀ ní kọ̀márì nkankan jẹ́ ibi tí fẹ́ pa sílé kí wọ́n padà dáwó jọ nínú jẹ̀mẹ́ sílé mọ́mọ́ ọ̀bà lówó lọ́wọ́. àwa ní ìjà ni ọ̀ma tó bá ti pa àlè sọ́ọ̀yàn tọ́ra àwọn olówó ẹgbẹ́ ara àwọn olówó náà wọ́n máa ń rí wọn yẹn sábà rí àwa tálákà ẹ wàá lọ fi lo àwọn àfáà tẹ bá rí pé wọ́n súnmọ́ àwọn tálákà ike àìbá àmọ́ o torí tún ní ìdí ẹ̀ sáwọn ẹni tí wọ́n ń gba sàkáàdì wọn làwọn tó fi tún mọ́sálásí ìwọ́n lè lọ́ọ́ lọ kó sàkájáde tún lọ kó fáwọn eléyìí wọ́n gba sàká wọn làwọn lọ́ọ́ fi tún mọ́sálásí sí àwọn tí ó lò mọ́sálásí sí wọn ò rón jẹjẹ yìí ń kọ́ mọ́sálásí kẹ̀dẹ̀rẹ́ yìí mọ́sálásí ọ̀tálákà àbí tálákà mọ́sálásí ni ọ̀sán sí ọ̀hún tí wọ́n bá ń kí jùmọ̀ mọ́sálásí ògbówó àbí òdìgbò yóò gbowó ojoojúmọ́ kan yóò gbowó yọ̀ọ̀pọ̀ ni yóò kéré ní mọ́sálásí ọ̀sà ẹni tí wọn wá kírun ń bẹ tí ó lò mọ láti gan ẹni bí ń pa yìí gbogbo àwọn eléyẹn á ṣàkíyèsí ẹ̀rọ tá a bá mọ̀ yẹn ká súnmọ́ àwọn ẹni tí wọ́n bá mọ̀ àwọn ẹni tí ara wọn ò le ká kówó sọ́dọ̀ wọn ká sọ pé kí wọ́n sì bá wa fi sun pé amẹ́nẹ̀ ni wọ́n bá ní fi sun ẹni tó ní bùkátà sí gángan gángan kódà nídìí ká ṣe kò tábà rẹ̀ tí ọba fi sun ọlọ́run òbí. wàhálà sọ́kànlá àtùlọ̀. aṣọ mẹ́ta wọ́n fẹ́ ká lò fún ọkùnrin tó kú pàǹtẹ́ àti aṣọ kan tó fẹ́ dàbí àdàbòrà ṣùgbọ́n yẹn ò ní tó yẹ́nyẹ́ kò ní tó agbádá pápátá yẹn agbádá tí ọ̀wá jẹ pápátá yẹn ìyẹn lọ́ máa tóbi jù tọ́díyé tọ́ba jẹ́ tóbìnrin wọ́n lè ṣe ìbòjú fún ààrẹ tìkẹ́tì tí wọ́n bá tún rí aṣọ wọn lè wọ̀ ọ́ fún bíi jàlábíà tíjàlàbí àyẹ̀ bá jẹ́ white tó nílà kò sí láì nítorí wọn la fẹ́ gẹ́gẹ́ bí Sheikh Albani rahimahullah wọn sọ síbẹ̀ pé afẹ́ kọ́ wà nù aṣọ yẹn yanni yanni hibara èyí tó yẹ pé wọ́n fàlà sí báyìí bẹ̀ ti la funfun náà ni o bẹ̀ ti la tẹ́rẹ́tẹ́rẹ́ ń bẹ ní ara rẹ̀ a lè jẹ́ kí ẹ̀fí jẹ́ kí kò fi jẹ́ márùn fún obìnrin ṣùgbọ́n aṣọ yẹn nínú ẹ̀kọ́ súnẹ̀ tá máa ń gbàgbé òun ni pé ká ti fi lọ́fíńdà sí èdè pé ńgbà wọn bá gbókùú dọ̀ wọn tó máa ń sisi tọ́ba kẹ̀ tún wà látún lè lò nígbà tá a ti tẹ́ aṣọ yẹn bá a ti gbé sẹ́ni yẹn lára torí fẹ́ ká máa tú òkú lẹ̀ tó a ti fi lọ́fíńdà sí dáadáa àwọn àti gbókùú lẹ̀ a ti lò. wàlúùkù sọ wọn fi lọ́wọ́ kan. Thank you. Àmì àmì. Ẹni tí ò ní gẹ, tí èèyàn ò bá ní ìfẹ́ tó o tó, yóò fún mi nípa ó sì dájú pé ọlọ́ọ̀bá àlejò ọlá tí ó bá fà wọ́n lórí ìyá tí ó bá yìí. Ó ó sàn sí fún wọn gbà pé ló wà àwọn ìjọba ẹ̀rọ rẹ̀. Tí ó mi sọ́lá ni pé sẹ́nu bá fi ẹ̀fẹ́ rẹ̀ sọ ẹni láàrin ìdáhùn fún ìbéèrè láàrin. Sẹ́nu bá fẹ́ ẹ̀fẹ́ gẹ́ ẹni orí ti tẹ́tẹ́ sí ilé wọ́n padà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Adùn òní kò dá ká kọ̀ ọ̀fẹ́ alẹ́ mo lè lò alẹ́ gbà abáfi àgbà kò dá ká tó ń tó bá lọ sara ká kọ̀ yá òwe ọtọ òwú tó rí yé owó tó ń bẹ̀rù ìní ẹ̀sẹ̀ wọn. Ọ̀sìn yẹn kò ní ìdí ẹ̀ náà ni. Tẹ́rí gáṣíá ẹ má jà dára aláàmú bàbá tẹ́ rí ẹni tó fún yẹn ní nǹkan tó tún wá ń ṣe nǹkan ẹ̀mí lẹ́yìn ẹ̀ kó kàn yẹn déyẹn gbà òun ló fọwọ́ bólẹ̀ àbẹ́ tí kejì kò nídìí kẹ́yẹ kẹ́ ìbànújẹ́ lórí eléyẹn pé èyí ó tún wá sí ìbànújẹ́ lórí rẹ̀ bóyá ń sọ ni àbí ń sọ pé á ah, ṣe àpò márùn-ún tí mo máa fún yín ó ti pọ̀ jù báyìí àwọn àti ẹ̀sìn jẹ́ mọ́ ó ti bàjẹ́ nìyẹn abẹ́ ti kẹ́sì yẹn làákẹ́ ń kó aṣákìyèsí pé kámi ìbá sádàkà wà tá a bá ṣe ìbílẹ̀ mọ́ ní àlẹ́ ìbéèrè àwọn obìnrin rẹ̀ o. A ní kí wọ́n kàwé kí wọ́n kéwú ṣùgbọ́n kí wọ́n jẹ́ kéwú pọ̀ yẹn Ìwé òun Tọ́lọ̀ ní kéèyàn rí kó pọ̀ ọ̀bí tọ́ba sì wá rí i pé kò ní rọrùn á táyọ̀ bá wá bí jókòó kẹ́sìn sá ti gún régé ìyẹn lèmi wò ní òun ní àkíyèsí tá à ń pè wá náà. ẹni tó bá sọ kí ìbàjẹ́ àjèjì ní wọ́n láti. a èèyàn mà lágbára.